وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn على adáwọ̀pẹ́ fún olúwa subhanahu وتعالى، وباتي من دوبي، ta'ala ọba tí oní gbogbo ọpẹ́ ọmọ tí kò sí bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ ni òkùnkùn. Ǹjẹ́ ìpé kò sí ẹni kẹta tó tọ́ láti máa sìn àfọlọ́wọ́ wa ló sálùwọ́ sàánà nìkan. Ǹjẹ́ ìpé àlẹ́bí sọ̀rọ̀ bá wà ní ìwà áàdì ìwà ẹ̀rú sí ọlọ́wọ́ sí ọlọ́wọ́ bá ní. Àlékèrè yẹ ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá tó wáyé dá. Àlẹ́bí sọ̀rọ̀ bá wà ní ìwà áàdì ìwà ó bá wọn ará ilé àtàwọn ọ̀hábà ẹ̀ àti gbogbo ìfọ̀kọ́ wa náà tí a ń sọ onímọ̀ nàbí sallallahu alaihi wa sallam àtàwọn tí ó máa wá lẹ́yìn wa lórí ìlànà ikú jíjẹ lẹ́gbẹ̀ẹ́ ìjà tẹ̀yàmà. Eléyìí tí a ń gbìyànjú láti kàlàyé yìí ọ̀nà ni ọ̀kan tí a ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó lọ ìgbẹ́jọ́. Nàìjíríà tó láyé dáná Ahmed Bùnyáṣíyá Àdìmẹ́jìní ìṣe àdàgbà ṣáwọ́lẹ̀ kìtàbí ní orípa àdàtọ́ nàbí ní àdìsọ́ náà. Wọ́n àti àti máa tí ó máa gbá ní bàbá wa Ahmed Bùnyáṣíyá Àdìmẹ́jìní Wọ́n ṣe ń wọ́n ti mú bàbá wa onímọ̀ àgbà àṣẹ àlàyélára àjẹmọ́sí àlàyébáàdì حفظه الله تعالى ورعاه لنجره وقوته رزقا أهل السنة بأهل السنة رزقا أهل السنة بأهل السنة. سوى الشباب láti lè pàkíyèsí gbogbo ẹni tó wá jẹ́ omi tó ń dà. lóyìn bá ti máa lọ́wọ́ wa ní láàrin ara wa pé ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti bára wa lè. ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ múra wa káàrọ̀ káàrọ̀ múra wa. ká fi ẹ̀jẹ̀ ká fi bára wa lè. rí fáni àhẹ̀sùn náà ti di àhẹ̀sùn náà. tọ́lọ́wọ́ aláìláàmẹ́tò أشبه النبي عن النبي هو وكما توا كيسي بوكا وكما نوى من بوكا نسي أموات بوكا كما lórí àwọn nǹkan tí wọ́n rí nínú àwọn tíra yìí tí wọ́n ti rí àwọn kan yìí ó jẹ́ àṣìṣe òun náà nìkan tí a fi ń gbìyànjú láti di ìjẹjọ láti láti ṣe ọlọ́mọ̀ọ́ni lórí gbogbo àwa tí a ti ka tíra yìí tẹ́lẹ̀ àtàwa tí a padà tó máa ka tíra náà àtàwọn pé wọ́n ti kájọ́ àìkú wọ́n dẹ̀ ti fi àlàyé ṣe àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú láti máa tẹ̀lé àwọn àwọn àwọn ọmọdé náà tó ti wọ́n láwọn ọ̀nà kan sí àwọn akéèkó wà lọ síra yẹn wọ́n ní ìfẹ́ sí àwọn sí àbíṣọ́ ọlọ́pàá ẹgbẹ́ bí àlàyé láwọn ẹgbẹ́ tó bá ń tẹ̀lé yáyá àti àbí wọ́n ṣe wọ́n ṣe kà á. ti ní tó tẹ̀síwájú kọ́fẹ́ pàkíyèsí kan lójú àwọn ọ̀rọ̀ kan tí àti bí mo ṣe ka jẹ́ra yẹn lóògùn bí mo ṣe tún jẹ́ra yẹn ní ìjẹjọ́. ẹ̀tọ́ bá pàkíyèsí ẹ̀rí pé mò ń kó níbi pé jẹ́ra yẹn tó wọ́n sọ báyìí sọ báyìí. bó ṣe wà nínú jẹ́ra ó ní mo ṣe ń kú ẹnu tẹ̀lé ògbà kí máa lo العلامة عبد المحسن العباد البدر حفظه الله تعالى ورعاه لم يوفى قد مسيره ṣùgbọ́n ẹnu bàbá yá ṣe yá àlẹ́jì níta nítorí pé odidi ọdún méje lọ́wọ́ láàrin àwọn méjèèjì bàbá yá ṣe yá àlẹ́jì wọ́n fi ọdún méje wọ́n dẹ̀ níjẹ́ àbùmọ́ sí ara bá ní thirteen fifty three tẹ̀bá sí èrò rẹ̀ ẹgbẹ́ òṣèlú níbi tó ẹnu bàbá wa àìlànà afẹ́bùn yáyà ẹ̀ẹ́dì ní ó bá láti máa sọ bẹ́ẹ̀ tó bá tẹ́lẹ̀ pé àwọn ẹni wọ́n sọ̀rọ̀ nígbà tí nǹkan tí wọ́n sọ ni tó ló dé ti máa lò bẹ́ẹ̀ kò ní pé èmi ni ìlú mú kà bẹ́ẹ̀ pé ìlú máa máa sí bẹ́ẹ̀ torí pé bàbá ni ṣé àbẹ̀lẹ̀ sára bá bàbá ni wọ́n jẹ́ fún wa àáfà ni wọ́n jẹ́ fún wa onímọ̀ ni wọ́n àáfà tó nà ni wọ́n owó mẹ́lẹ̀ nípa kéèké tó kálífà àwọn ẹgbẹ́ ọ̀pá níbi kábẹ̀. ẹlẹ́ẹ̀kejì jẹ́ fún rèé bàbá ẹgbẹ́ tí a ṣe lè rọ̀bí ẹ̀sùn láàyè àmàlùfọ́ ìlà ìmúta ìbákàbẹ̀ náà ẹnu bàbá náà lè gbà ṣe lè ṣe rọ̀bí ẹnu má lè gbà láti lè jẹ́ náà fún bí àbájú púpọ̀ tó bá ń pọ́n wọn lé àwọn sì ẹnu wọn sì gbà ó sì tọ́ sí wọn lọ́pọ̀ wọn lé lórí pé àáfà ní ṣé tàbí àbá mi jẹ́ fún bàbá àwọn ilé bọ́dá wá nípa wọn ní orí ṣé sọ̀rọ̀ bí ju ṣé tàbí ṣé àbá mi lọ́kọ́ ìjọ ló méjì tó ṣé tàbí ṣé àbá wọn bí àwọn ní fourteen wọn fún wọn ní thirteen fifty one wọn lè ṣe tàbí ṣé àbá ní thirteen fifty three tó ẹ́ ní pé

lórí ṣékàn rẹ̀ ṣékàn bí ìrùn hádẹ̀ mẹ́kọ́lì ṣékàn bí ìrùn hádẹ̀ mẹ́kọ́lì náà ní ọlá ìdí àgbàlagbà lórí ṣékàn fún mọ́sí àgbàlá ọlọ́run bọ́ wá kí ọmọ wa méjèèjì náà aláàjọ kan tó náà bá tó sì ká ní àárẹ̀. ọmọ tó lé báyìí nítorí pé bàbá jésù bàbá yá yá ànẹ́jì ni wọ́n Sheikh Abdulmuslim Ham Al-Abbad Al-Badr nínú tẹ́wà yìí kọ́nà ọ̀pọ̀lọpọ̀ kó wa kẹ́ ìwà bàbá yìí lápapọ̀. Àwọn tí wọ́n ti kọjá lọ́dọ̀ lọ́wọ́ máa nínú ọlọ́pọ̀ kí ọmọ nílẹ̀ àgbéyàmà. Àwọn tó wà ní ayé nínú wọn, bàbá òbírin ni àti bàbá Al-Abbad ni ọlọ́pọ̀ wa wọn nílẹ̀ ayé kọ́nà wa sọ́nà. Àwọn bàbá yóò dàrú sí ìdí ọlọ́mọdà àwọn ọjọ́ nínú àyíkú ọlọ́mọ ní ọlọ́mọ ní ọmọ tí yóò máa dá láàrin ọmọ nínú. Èyí jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́. Mo fẹ́ ọ̀pọ̀lọ́ àkíyèsí wa lórí tí mo ṣe kàmílà yẹn ní ìjẹjọ́. Kí alákòókí àwòrán sílẹ̀ Náà, ìjẹ́lẹ̀ kejì ní pé mo ṣe àṣìṣe kan ní ìjẹjọ́ nínú àmánà mímọ̀ ní pé kí n tún ilẹ̀ ṣe ìgbà tí mo ń padà ń bọ̀ mo lè má ṣe ilẹ̀ yẹn. Ebi ìjẹ́ ẹlẹ́keje, àkíyèsí ẹlẹ́keje tí bàbá tó wá pé ṣe àdìmọ́sí Al-Abbas Ham Al-Badr wọ́n pè wọ́n sí. وني وأنت بهذا الكتاب قد أدلت نفسك حينما تزعم أن الكلام في مقتضى عجزيته أدلت نفسك láti ń gbọ́ mo rí pé mo ti ní pé ti ẹ̀yà sọ ilé ìbáyà ti ṣe ni ìdí mo fẹ́ tú o ní pé o múra rẹ o múra rẹ jẹ́ pé wọ́n náà ti múra rẹ pẹ̀lú nǹkan tó sọ yìí wọ́n wá ka ọ̀nà tí bàbá àbẹ̀wò sẹ́lẹ̀ àbá àti ibi tí wọ́n ti múra wọn dánú sí ọ̀yẹn pẹ̀lú kí àkókò yìí àgáńtà náà ìwọ gẹ́gẹ́ ti múra rẹ̀ ìnáma tẹ́sí ìmọ̀ anẹ́kẹ́láma bí mo fẹ́ di àtẹ̀lé nígbà tí o lọ ń rò wípé o lọ ń kílèmù wípé ìmọ̀ sọ̀rọ̀ nípa àwọn onídídá ìgbà ni ìsọ̀rọ̀ wọn lẹ́yìn nìyẹn ìjẹun wọn lẹ́yìn nìyẹn ìsọ̀rọ̀ yìí nìyẹn. وأنت تعلم أن الغيبة هي الذنب المحضور الذي لم يكن مقصودا به مقصودا به الدفاع عن الدين Tí wọ́n náà jẹ́ mọ̀ wípé ẹ̀kọ́ tó ń pè ní ọ̀rọ̀ ẹ̀yìn, òun náà ni nǹkan tí ṣe rí àtúbẹ̀mù àti ọ̀rọ̀ àǹtàkà ìlàmù àjọ̀dún ìbàtàlì ẹ̀sánmù ìmọ̀ṣọ̀lú. Nítò mà tó ń pè lọ́rọ̀ ẹ̀yìn tí wọ́n náà mọ̀ tó yí ọ ní pé ọ̀rọ̀ ẹ̀yìn náà ni kí àkà máa gún yàn lásán, ká máa yẹ̀yẹ́ yàn lásán. Àlẹ́rì ìlàmìyàkùn mọ̀súlà ń dídí àti ìbáyìí táàfin sọ owó ọ̀rọ̀ yẹn nípa abẹ́bíjáàmù ẹ̀sìn kí ẹ̀ka máa bú yẹn lásán láyé ti pé èròǹgbà wa táàfin sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn táàfin bú lẹ́yìn ẹni pé abẹ́bíjáàmù ẹ̀sìn ní rí báyìí. أما ما ما قصد به انتفاع الدين فإنه sí pé èròǹgbà wa táàfin ṣe òun náà nípa abẹ́bíjáàmù ẹ̀sìn ni. فإنه láyà fóònù rírà ìwé ilé náà rí jẹ rírà rí jẹ rírà wà á tàlà àbújá àǹtàkó orí wọ́n ní ìwọ gẹ́rẹ́ ọ̀ràn yẹn ni kó sọ wípé fúlàánù mòjì ọ̀ràn yẹn ni kó sọ wípé lágbájá mòjì ni ẹni tó nírò rí èrìjá ni tó bá yí pé ahmed sí nínú iman tí bá yí àbí ẹsẹ̀ òkú ìrìnàbá imani ẹsẹ̀ òkú imani àwọn òkè àdé ìrìjà àbílágbájá wọ́n lẹ ìrìjà ọmọ wọ́n lẹ pẹ̀lú ìrìjà wàfúlánù káàkàrà yàwọ́ ọ̀hìyàn kọwàrí wàfúlánù káàkàrà yàwọ́ ọ̀hìyàn kọwàrí àti pé lágbájá ó ní ìròrí àwọn kọwàrí ọ̀rẹ́ ẹ̀rí tí ó náà pẹ̀lú ọ̀hún mẹ́rin wàfúlánù kọ́dàrí àti pé lágbájá ẹni tí ó ń takò káyàrá nìkan ẹni tó máa ń kó náà ìjọ àti òjá nípa pádàrà ní pádàrà ní ìwọ náà ọ̀rẹ́ ní kó sọ bẹ́ẹ̀ àwọn omi àti padà àti wọ́n lẹ̀ pẹ̀lú orí ìtàkù kádàrà ìlà ààkì títí lọ bẹ́ẹ̀bẹ́ẹ̀ Wàyí ń kúrì tàbí àárín ìrìn ìbàtún tó bá sọ pé ká máa sọ pé lágbájá múríjì ni, lágbájá oníbíjà ni, lágbájá kọ́dárí ni, lágbájá kọ̀rìjì ni tó bá yẹ pé ọ̀sọ̀ ìgbé rí bá والغيبة حرام تجرب كطور يلي حرام فإنه يحرم عليك أن تغتاب أن تغتاب الناس ولو فرق بينك كلون بجامنية ولو فرق بينك كلون مجيمنية أو فرق بينك كلون مجينية مرجئ أولي بينك كلون مجيئنية أولي بينك كلون خارجينية أولي بينك كلون قرارينية ولكن فإنه يحرم عليك أن تغتاب الناس ولكن دي وفوانا كودي غيبة من يكون فرعون ليلة wàtàkùrù lómàrù ìwọ̀ ní fún ọkọ̀ jẹ́ra wọn wà ń kú ìtàtàjúzù ní ìbàtí ìdàkánà ọ̀túnrẹ̀ ní ha ájìfà ìrìnàìdì tó bá wá sọ wípé ó tọ́ kí á sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láìda tó bá yẹ pé èròǹgbà àwọn adáàfi ń sọ òní fàfẹ́ dáàbòbò ẹ̀sìn ní kóyìnà àwàdà olóhùn wípé á sọ wípé wàkàzáríkà yàjúùdù ànàkúrà fúlàánù ló tẹ̀lé bẹ́ẹ̀ náà ló ti tọ́ láti pé lágbájá onídìdà ó tọ́ bẹ́ẹ̀ bákan náà ìlà kọ̀ọ̀kan náà ní láti ka sàkírí wọn ní wọ́n yẹ pé èrò ń àwọn àtàwọn nínú àwọn ìfẹ́ yìí pé afẹ́ wọ́n ní jí ń tẹ ní ẹ̀ afẹ́ tó àwọn èèyàn lára kúrò níbi àbúrò ẹ̀yẹ حتى لا تنتشر بدعته إلا لما يبقى ونحن sọ̀rọ̀ ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀ orú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn فإن أحدث بدعة تيما والدات بها كالك ونصح منها ثم جاء سواككم ومما وفي مكيتي وأبى أن يقبل tó ti ta ó ti takú láti gba wá bí àtàkìyèsí tó ń pè sí bújí ọwà tó ń jà ààyàn ló dí ààrẹ pàbí. Òwẹ́lẹ́ ìbáyìí, mo kà ní kí n ṣe ìsìn náà kí n dá ọ̀rọ̀ yẹn padà nítorí àti ṣàtúnṣe gbólóhùn àjẹ́ǹtà lẹ́pẹ̀ẹ́ yẹn ni pé ìmúra rẹ̀ ọ̀nà tó dẹ̀gbà múra rẹ̀ rẹ̀ ṣe bá ń sìn náà kátẹ̀ tí wọ́n dé lórí ibi tí a bá àlàyé dé ní ìjẹjọ́ náà bàbá ní وكذلك ما حكي عن عاصم الأحول رحمه الله wọ́n ní bákan náà nínú àwọn ẹ̀rí tí ó jẹ́ pé yíwa tó bẹ̀rẹ̀ lẹ̀ fáwọn sálábòtò ma wọ́n a máa tẹ́ rígbà àwọn onídídá wọ́n a máa sọ̀rọ̀ àwọn aláburú a máa sọ̀rọ̀ àwọn onídídá lẹ́yìn òun náà ni nǹkan tí wọ́n gbà wá fún wa látọ̀dọ̀ àyànfin aláṣọwárí ọlọ́run akọ́wọ́ akẹ́ kọ́ọ̀lù ọmọ كان قتادة يقصر بعمر بن عبيد وني قتادة أما بو أنو أتلو عمرو بن عبيد أما بو عمرو بن عبيد أما يا عمرو بن عبيد وني قد صوت على ركبتي olóòwò wa fi ekun òun fi ekun mi nílẹ̀ níjọ́ tó ń rí tí ìbùdó bá ọ̀ àìjọ́ ó ń sọ ọ̀rọ̀ tí ó ga tí ó ń bú yóò jẹ́ ẹnu àtẹ́lu amóhùn àbí kẹ́mi tẹ́sán amóhùn àbí olórí àwọn ẹ̀kẹ́ síra olórí àwọn ẹ̀kẹ́ síra ni. ó ní òun wá pépé méjèèjì lélẹ̀ kàkúrú tí wọ́n sọ àádìí ìgbòkọ̀ ha àwọn àfá àwọn oníjíkìwé àwọn àfá àdẹ́sùn yére yàrá ìlú bá ẹ̀kú ha ní bá ẹ̀bí wọ́n máa ń búra wọn ẹ̀yà àfá máa ń búra iná rẹ̀ àfá lẹ́jẹ́ máa ń bú iná onímọ̀ mọ̀lẹ́jẹ́ máa ń bú iná ọmọ máa pété ó máa gbárí ọ̀kọ́ọ̀lá yá àṣọwàlì ọ̀tá àwọn sọ pé ìrẹ́ àṣọwàlì ọ̀rọ̀ jùlọ ní ìtajà ẹ̀bí dáadáa èèyàn tó bá já bídà alẹ́ èèyàn tó bá ń ṣe bídà ọmọ bí olùwọ́n èèyàn ká ìdíkàdá ìbídà ìtàn tó bá ń ṣe bídà wáyé ìdíkà ká máa sọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ ká máa wọ́n àwọn èèyàn jẹ́ ti wọ́n àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́yì òun òun ló lóore ní ayọ̀ká fàáǹdì tó ká kóra dúró nípa rẹ̀ ká má sọ̀rọ̀ rẹ̀ lọ. oníbídà alẹ́ mi ìdí mo ṣe ìgẹ̀gẹ̀ ló lóore jù ìyá ẹ̀rí ọ̀sìnrò bìnàmìrì níbi ẹ̀rẹ́yìndín yọ̀kọ̀sìnrò bìnàmìrì níbi ẹ̀rẹ́yìndín الله أكبر يوجد يحيى النجمي شيخ أحمد يحيى النجمي هو من إمارات بشري وقال الحسن بن الربيع الحسن بن الربيع قال ابن المبارك قال ابن المبارك المعلى ابن ابن هلال هو هو هنا المعلى ابن هلال لينبغي لينبغي لينبغي له إلا أنه إذا جاء الحديث يكذب wàhálà tó kàn ní pọ́blẹ́mù tí ń bẹ lára ní pé tó bá ti dídí ọ̀rọ̀ hadith ìrọ́ ní mẹ́fà ìrọ́ ní òkúrọ́ ní àwọn afáàkà dábàá rẹ̀ dáadáa àwọn afáàkà pẹ̀lú pọ̀ قال الحسن بن ربيع وطريبه فقال له بعض الصوفية àwọn apá kan nínú àwọn onísúfí apá kan nínú àwọn onísúfí wà pọ̀pọ̀ ẹni tọ́nà onísúfí wà pọ̀pọ̀ pé yára bá Abdurrahman dábò a ilé àpá ńlá àwọ́ Abdurrahman ìlú bá oúnjẹ nígbà rẹ̀ oúnjẹ náà yára lẹ́yìn láìdá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn rẹ̀ nígbà nílé yìí ìnà lárọ̀ sọ pé ìjẹnu ìdání ìjẹnu ìdání jáde azọmọ pé azọmọ pé bí ìbàlélé ìwáyà mi sọ fún wa wípé ìnà lárọ̀ ti bínú ọmọ pé tìkù ìjẹnu ìdání ìlànàmù láyé táwọn bá pàlàyé ẹni yìí èyí fàyọ ẹ̀rọ kó ní ọ́pìn ilẹ̀ báàpẹ̀ tó làwọn ẹni fẹ́ mọ òdodo ìbàjẹ́ tó làwọn ẹni fẹ́ mọ òdodo sí ọlọ́dà àbátàlàyé rẹ̀ bí àwọn àbá tó ń náà wọ́n a máa jẹ́ wọ́n a máa sọ̀rọ̀ àwọn iṣẹ́ àlẹ́yìn wọ́n dẹ̀mọ́ sí tàbí òkú wọn. Wọ̀kọ́lá ẹgbẹ̀wọ́ ìdùn Ahmed, gbogbo ilé ìrẹ̀ wọ́n tẹ́lú wá láti fi pé bàbá wa àjẹmọ́sí nítorí pé a ń fẹ́ fi dáàbò bo ẹ̀sùn. Èyí báyìí, nǹkan tó lẹ́rìí wọ́n ti mẹ́rin wá wọ́n dé mẹ́rin wọ́n dé mẹ́rin wọ́n ní kódà lọ́dọ̀ àwọn afárátò tó mọ̀ rí ṣe nǹkan tó gbajúmọ̀ tó lẹ́rìn látọ̀dọ̀ wọn. wọ́n ní wọ̀kọ́rọ̀ àgbẹ̀wọ́ni ìmọ̀ wọ́n láyé èmi ò rí ẹ̀yìn kan láyé nínú àwọn tó jẹ́ àfẹ́sì tó tẹnu àtẹ́kà àgbẹ̀mọ́ ìgbòmíkan bùkà àtọ̀lọ́ àfẹ́lì yìí èmi ò rí àmì ẹ̀dọ́gbẹ̀ láti lábẹ́ ní mọ́mọ́ àmàjà àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ àti ẹ̀mọ́ àmà nǹkan tí màmá wọ́n dìgá sọ lórí ọmọ wọn àdúlọ́ yìí èrè ní sọ tí ọ̀dà nípa àdúlọ́ ìbò ìbò àfẹ́ ìbùnà àti hájì sọ pé nínú àìlànà sí àìlè àdá nínú àwọn a tí ẹmọ́ fi ń dáwọn ní dídá àmà ó ní kí wọ́n máa tọkútọ̀ kán máa fẹnu àtẹ́kàn àwọn tí wọ́n bá jẹ́ òní fún náà ní ẹ̀fí mo ní dídá àmì àgbà sí àìlè sí àìlè àdá àti mọ̀ rẹ̀ àbúrò ìbò ìmọ̀ wọn sọ pé kúrùtù lè àbì wọ́n ni mo sọ fún bàbá mi pé má takúrò bí àwọn káàdì àyè yẹ kí ó لعله يكون مرجئا أو شيعيا wọ́n láwọn bí ọ̀rọ̀ àwọn ilé ìmújọ fẹ́ sọ nípa àwọn àfá oníṣàdí wọ́n lọ ń bá ìmọ̀ àbí tọ́mọ́ lọ ń bá jẹ́ ìkà àfá kan ó ní ẹgbẹ́jẹ́ pé àfá àjọ lọ ń bá ìgbọ́yá mórí jíò ni àbí sí ìyí àrùbí iṣẹ́ ìrìn ìfìlá ní súnnà àbí ìkẹ́kẹ́ tọ́ta kò súnnà ń bẹ lára rẹ̀ àyàtọ̀ ìrìnà àwọn àyàgbá ìní and africa ẹ̀ǹdù àwọn ọ̀ṣẹ́bí ọ̀rọ̀ ẹ̀ǹdù. ìyá ọ̀bá mi ṣé àyè ń gbà mí kí n dákẹ́ lórí àpá wọn lọ ń bá yẹn tí mo dì mọ̀ pé onítorí dídá yìí fún mi pé mo jìbù ni mo mọ̀ pé ṣé é ni àbí mo mọ̀ yí pé ìkan nínú àwọn ìyapa fún náà wà lára ẹ̀kọ́ ní dídá àkàtì kejì ni ṣé àyè ń gbà mí kí n dákẹ́ kí n máa wọ́n ràn kí n má àbí kí n wọ́n àwọn èèyàn ègé ẹni yẹn kí n kìlọ̀ bá mi

tí àwọn nǹkan yìí nígbà bí ẹni pé àbíyàn tí à ń sọ àbáwọn àbíyàn ní nǹkan míì tó bá wà kọ́ra tó sànù wa. Tẹ̀wárí ẹ̀ka ní tìí, bóyá àwọn kátà ń ṣe ìwá ògbò mọ́ àgbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ láti ilé èso kìí lóde tí mo fi jẹ́ èèyàn èmi tí mo fi jẹ́ èèyàn tó ń bínú àti tó ń kóyọ̀ àti tó báyìí. Yóò ní ẹ wọ́n ti máa ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn ti ìpínlẹ̀ náà ni wọ́n máa sọ pé إنا لله wa inna ilaihi raji'un dika kin kamalu dika kin نعم وقال الحسن البصري رحمه الله الحسن البصري كان كما كيف ليس لأهل البدعة غيبة ليس لأهل البدعة غيبة كما تقول الحسن البصري وما كيف أبو هريرة الحسن البصري او ما كيو ما بوريرا هنا هو بلاك بقى تابعين ان الحسن الحسن البصري الحسن البصري قول ليس لاهل البدع غيبة وفي غيبة هو بدع اما صور ولا اما اما اما بين بين قول غيبة اما صور غيبة اما صور غيبة غيبة وفي غيبة هو بدع ليس لاهل البدع غيبة هو من هو بن الشيخ عبد الله بن الاعزاز حمد البدر ما بيمكن وانا كي pè ما بيمكن يواني وقال عفان رحمه الله عفان قال ما مضى وكيته كنا عند إسماعيل ابن علي ابن علي كنا عند إسماعيل كنا عند إسماعيل ابن علي كنا عند إسماعيل ابن علية dòlóòsàn wọ́n ní àwà lọ́dọ̀ Ismail ibn Ulayya sí àjòkó fàhádàkà rọ́jùlù àwọn jìlẹ̀ ẹnìkan wá ń sọ̀rọ̀ nípa èèyàn kan lọ́jọ́ yẹn wàkúrùtù ní nàádá lẹ́yìnsáàbì sọ́ọ̀fì mọ́ sọ wípé ẹni tó ń sọ̀rọ̀ yẹn máa jẹ́ ní tó dúró lé ẹni tó ń sọ̀rọ̀ nípa máa jí àti ìlú dédé kàfàdà ọjọ́ ìlú dábdà ọkùnrin wa tó mú pé ń ṣe ríbà rẹ̀ ni ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láìdá ni ẹ̀ ń ṣe ríbà ọmọ ìyá rẹ̀ ni ẹ̀ kàfàdà Ismail afáwa Ismail ibn Ulayya wa sọ pé magdaba kò dé ríbà rẹ̀ walakinnahu hakama annahu الله أكبر وقال ابن تيمية رحمه الله في الفتاوى ابن تيمية أنا سأقول الله كمان الفتاوى مجموع الفتاوى مجلد 28 يكتب فولوم 28 page 217 wọ́n wà ámà ìlà àbáwọ̀ wọ́dìlò ń jẹ́wọ́ wọ́n ní tí èèyàn bá fi àwọn ìbàjẹ́ hàn tó bá fi àwọn ọdún hàn wọ́n jábàtì ìgbà wà ní ìyà àlà ní ìyá jẹ́ wọ́n lọ́rọ̀ ayẹ̀ ní kátàkù ní gbangba tí ẹ̀ bá ti lè ṣàfihàn àbàjẹ́ ojú ẹgbẹ́ tó ń pamọ́ o ó gbé jáde ọ̀ràn yẹn ní táwa náà máa takò ó ká takò gbangba kú ẹ takò kọ̀rọ̀ nígbà tó rò ṣiṣẹ́ kọ̀rọ̀ yẹn wájàbà àkèyíkárò ayé ní àyẹ̀lẹ̀ àníyàtà wà lámúyà pàláwò ní ìbàdàn kò sí sí ìbàfẹ́ ni ẹ mọ́ ẹ máa sọ ẹ lọ àwọn onímọ̀ tẹ́sí yéèrè tó jẹ́ wáyé ni wọ́n ń pera wọn sákìyèsí wọ́n dẹ̀ ń fi ọ̀rọ̀ àwọn onímọ̀ náà ń pera wọn sákìyèsí àwọn àbá àmọ́ ń pera wọn sákèèsì àwọn àbá àmọ́ ń pàwọn àbá sákèèsì torí pé ọmọ èèyàn ní gbogbo wa pátá àwọn àbá yìí náà rèé ìjọmọ èèyàn lè gbé wọn wọ́n lè gbàgbé wọ́n lè tẹ́bà ìsìn oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣẹlẹ̀ wọ́n wá máa ń pera wọn sákèèsì táwọn báyìí ti rákèèsì ara wọn lọ sí pé ìmọ̀lẹ́ni ti bá mi sọ̀rọ̀ ó ti parí ووجب أن يعاقب علانية ابن تيمية يعني أريد جورا يكافي أجيني بانبا بما يرجعه عن ذلك فما هو يغيرك يوم جاوكم بإنك من هجر láti jẹ́ káti hajjú fún inú ìlú jẹ́ ni àwọn ìyàmí ìfọ́tún yàtà. wà kọ́ rẹ̀ náà sọ nígbà tó sàlàyé nípa ọlá Imam Ahmad bin nínú tí ara rẹ̀ tó pè ní manaqibu al-imam ahmad ibn hanbal ní page one eighty five wọ́n lọ bá járe ìmáàmù abu abdullahi ahmad bin hanbal bi jidda ti tamasuku bi sunnati wa nahyi an al-bid'a ti yatakallamu fi jama'ati min al-akhyar idha sadara minhu ma yukhalifu sunnata wa kalamuhu fi dhalika mahmulun ala an-nasihati lid-din wọ́n ní ní pàápàá alimam ahmed alimam abu abdullahi ahmed bin hanbal látara ilé gbogbo wọn lè ṣe jákìtà máa túkì ní ìdíkònà wọ́n máa ń fi títà wọ́n máa fi ń ròyìn èèyàn títà yìí ṣe ń tí ó burú ní gbogbo gbà ìgbà míì títà máa ń jẹ́ máa ń kọ́bà wọ́n máa ń jẹ́ ẹ̀yìn ó dà wọ́n máa ń fi ròyìn àwọn sọ̀hábà yóò àwọn tó máa fi títà ròyìn náà àwọn sọ̀hábà ni ẹ̀rọ wà lórí àwọn oníbídà wọ́n máa fi fi ròyìn Abdullahi ibn ọmọ fi ṣídà ilé kókó lórí àwọn onídídá àtàwọn oníbàjẹ́ wọn fi ń ròyìn wọn eléyìí rẹ̀ máa ń kọ́ bà ní kó tí máa sáàmà tó jẹ tí ò dá wọ́n kàjẹ́ sí pé láwùjọ wọn lónìí àwádìí kọ́ di tí ò dá báyìí àtijọ́ ní gbẹ́sí rẹ̀ ìgbà tí ìbèrè jẹ́ òbí tó ròyìn mọ́ máa mẹ́ ó látara líle koko wọn níbi ìgbásúnnàmú àti ilé koko wọn níbi kí pọ̀ fún àwọn èèyàn nípa bídá ibi tí wọ́n lè koko nípa rẹ̀ dé yàtàkálàmù fi jama'ati min al-akhya Imam Ahmad a máa sọ̀rọ̀ nípa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tó yẹ pé ẹni rẹ̀ ni wọ́n ìdàtọ́dà wọn míì máa yóò kọ́ ní kòkó náà tí ń tọ́ta kòkó náà má ti jáde látọ̀dọ̀ wọn Imam Ahmad sọ̀rọ̀ nípa wọn yóò

bàbá wa Ahmed Yahya Najmi wọ́n ní àpapọ̀ lákòótán àtàrù àìsálàbí kẹsí ọ̀tún àwọn ẹ̀rí tọ́wọ́ látọ̀rọ̀ àwọn sálà ó pọ̀ gidi gan wà láyà tẹ́sí ìhànà jawabu mùsàkọ̀rú ìbáfihàn wọ́n ní ìdáhùn eléta ti ní ṣókí yóò lè àyè ò lè gbà wá láti mú òru ẹ̀wá ẹ̀rí ń bẹ tó pọ̀ gidi gan ṣùgbọ́n a kàn fẹ́ lè ṣe ìdáhùn ṣókí ni àti ẹni tó rí ní tó kò lè gbà wá kápọ̀ gbẹ̀ wá. wàhùn náà ká àtàrò àgbò wọn láwọn ẹ̀rí ní ìsàn fún wọn lábọ̀ àwọn sálà tọ́jú lórí ẹgbẹ̀ ìgbà yàrá máa ń dọ́ra lọ nínú máyò kọ́ ní kúrú rọwá ní ọ̀ṣẹ́rì wọ́n ní tọ́yẹ́ pé àwọn àtàrò àwọn ẹ̀rí ń pèpè lọ sí ibi káàkó ẹni tó wáyé kọ́mọ̀ látọ̀dọ̀ rẹ̀ àwọn nǹkan tó ya pa sí ń tọ́mọ̀ nù ṣẹ̀ríà wọ́n máa yàtẹ́mìlú hápọ́nù àbára àti gbogbo àwọn ọ̀tọ́jẹ́ ó sì fún mú ìtumọ̀ tí ọjà oko sínú tá a bá ti di lọ́dọ̀ yẹn àárí àwọn ẹ̀rí àárí àwọn àtàrù látọ̀dọ̀ àwọn sálà tó ní ẹta kòrò yẹn bẹ́ ọ̀rọ̀ tó bá lójú méjì tó bá lójú méjì táwọn yẹn wà mú ojú ehé tó ní kìíní táwọn yóò mú ojú ibi tó ní kìíní tó lè tèdè ní òye wọn ẹ̀yin náà máa tèdè tó yé torí pé ẹ̀sìn tó yé lẹ́gbẹ́ sàlàyé ọlọ́wọ́ bá àlejẹ́lá tó yìí sọ tíra kalẹ̀ tíra tó yé ọlọ́wọ́ bá àlejẹ́lá fi sọ ẹ̀sìn kalẹ̀ àmẹ́bí sọ lọ́wọ́ sọ́lá náà rẹ̀ èdè tó yé lónà mọ́ mẹ́bá wa sọ̀rọ̀ àwọn tọ́lábù ní àwọn tọ́lábù náà ní èdè tó yé ní ká máa fi sọ̀rọ̀ ẹ̀sìn ẹ má jà máa sọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú èdè tí ò yé má. Ṣébà ń bì tó wọ́n ní áwọ̀ yóò fi mú bẹ́yìn náà tó nà fi wọ́n ti jà àbọ̀ tó

ní volume one page two fifty four wọ́n ní pàtàkì kò tó sábà fi والأئمة بأنهم يراعون المعاني الصحيحة المعلومة المعلومة بالشرع أنهم يراعون المعاني الصحيحة المعلومة بالشرع والعقل wọ́n ìlànà àwọn ẹni ìṣáájú àtàwọn aṣíwájú ẹ̀sìn òní pé wọ́n máa lákìyèsí wọ́n máa lákìyèsí àwọn ìtumọ̀ tó lálàáfíà àwọn àtúmọ̀ tí a ti mọ̀ ní ṣẹ̀ríà pẹ̀lú atáàtìmọ̀ pẹ̀lú ṣẹ̀tàtìmọ̀ ní ṣẹ̀ríà tààdẹ̀mọ̀ pẹ̀lú làkáyì wọ́n máa láti ṣẹ̀kẹ̀ tó máa wọ̀nyẹn sọ̀rọ̀. wàyẹ̀wọ̀n àìrọ̀n àlàlbáwọ̀ ṣẹ̀ríyàtà wọ́n ti máa tọ́ àwọn gbónà tí ṣẹ̀ríà bá lò wọ́n máa sọ gan. wàyọ̀ àìsèmún àbí à òun náà láti máa ń bá wọ̀nyẹn tábàárí ọ̀nà àbáyọ lọ sí ìdíjọ́ tí wọ́n gbóhùn yẹn bá wọn yẹn sọ tábàárí kó fẹ́ lò wà máa ń takà lọ bí màsí yìí máa ẹ̀nà bá a pé ní yòókọ́ ìlú àtìdábọ̀ ọ̀tọ̀nà wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ tẹ tó ẹ pé ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ìtumọ̀ ìbàjẹ́ ni ìtumọ̀ tí ò dáa ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ó tako sí ọlọ́run ọba ó tako sí náà lẹ́nu ìṣọ̀rọ̀ ọ̀sọ̀lá wọ́n ju àlè àwọn afá wọn a máa ń ṣe ọlọ́bìnrin lórí wọn a máa ń ṣe ọlọ́bìnrin lórí dá ìsìn padà fẹ́ ni wà máa ń takà lára bí lọ́ọ̀bì múkàdà yìí ẹni tó wá sọ̀rọ̀ pẹ̀lú gbólóhùn tó jẹ́ gbólóhùn àdádálẹ̀ tó fi gbólóhùn àdádálẹ̀ fáwọn èèyàn sọ̀rọ̀ yàtẹ́ni lè sáfọ́ ọmọ bá fìlà gbólóhùn yìí ó mú ti ó kó ìtumọ̀ òdodo sínú ó tún kó ìtumọ̀ àbàjẹ́ sínú ó ṣe é gbọ́ síbi òdodo ó ṣe é gbọ́ sí síbi tí ọ̀dà nàtàbù yẹ dídá àti àìsàn àwọn àfa àsálàbù wọn máa fi síbi wọn máa fi wẹ́ ní bẹ́ẹ̀ sì dídí àbákan ó ní dídí àná gbólóhùn tó sọ yìí gbólóhùn àwọn ní dídá àná wọ̀kọ́ọ̀lù ìnáma fọ́ọ̀bàlà bídà àtàbí bídà sí wọ́n máa ń sọ fún ẹni bẹ́ẹ̀ pé ó fi bídà àtakò bídà ní bẹ́ẹ̀ a máa fi ìròrí mùrùdí àtakò lórí ọ̀wárì wọ̀rọ̀dà bá fínláńdì máa fi ní ẹni yìí ó tako ìbàjẹ́ pẹ̀lú ìbàjẹ́ ni wọ́n sára fún ọ̀sọ̀ bẹ́ẹ̀ wọ̀kọ́ọ̀lù fi pàtàwà nínú mẹ̀tìlú ìdí ní ṣe àná

nítorí àti dẹ́yìn wo ni ìwò ní òṣìṣẹ́ rẹ̀ nínú yín àdáwò ní ìdátọ̀wọ̀ àmàlẹ̀gẹ́lẹ́dáwà ọlọ́run tó ṣe eléyìí wà nínú sọ́ọ̀tù mú ayẹlẹ́ kejì wọ́n ni wà kọ́ra ju gbogbo ìlú ìdùnnú ìyá gbogbo ìlú ìdùnnú ìyá ti sọ pé àfẹ́lásùrù wa àfúwàbù àyíkù àṣánù àmàlà àfẹ́lásùrù wa àfúwàbù ní ẹni pé kálẹ̀ ní kí iṣẹ́ rẹ̀ tí ó ṣe nítorí tọ́lọ́wọ̀n ọba kí iṣẹ́ rẹ̀ wọ́n máa ti ajá jùlọ àti tẹ́lẹ̀ kálẹ̀ ní náà kí iṣẹ́ rẹ̀ ó ṣe déédéé òfin ọlọ́wọ̀n ọba jùlọ orí tọ́lọ́wọ̀n ọba lè ga fi dá قال إن العمل إذا كان خالصا ìbẹ̀rún àgbòbẹ̀lú ìyàtọ̀ lórí pé orí pé dájúdájú tí iṣẹ́ bá jẹ́ iṣẹ́ tí ó ní ìṣìlá lọ́yẹ́ pé iṣẹ́ ẹ̀ta tí ń torí tọ́lọ́ ọ̀bá tí ó tẹ́ bọ́m̀bẹ̀ yìí wọ́n náà yẹkùn sọ̀rọ̀ àbà ṣùgbọ́n iṣẹ́ yẹn iṣẹ́ tó ná iṣẹ́ bídíà ni àmọ́ a ní àníyàn dáadáa lórí iṣẹ́ yẹn ọlọ́wọ́ bá náà láti ń sìn lámì yókù báyìí ọlọ́wọ́ ní wàyíká kẹ́rin sọ̀rọ̀ àbà bẹ́ẹ̀ náà ti sẹ́fà bá súnà mu wàlàm yẹ́kùn ọ̀dìtọ̀ ṣùgbọ́n ẹni tí ń ṣe kò ní ìsìlámù fún mẹ́ gẹ́gẹ́ bó ṣe náà máa ní ti ṣe súnà yẹn làbí tó jẹ́ pé torí tọ́lọ́ àti ṣe tó ó sì àtọ́wọ́ ká ṣe torí tọ́lọ́ ọ̀rọ̀ iṣẹ́ tá a bá ṣe lórí tọ́lọ́wọ́ bá ní wọ́n sọ̀rọ̀ àbú eléyìí tó jẹ́ tó correct àyàkúnà àlàtúnà òun náà ni ká ṣe lórí ìdí tó ń nà gbé wa tó bá tún nà mú àgbògbé ìlú ìyá ọ̀dọ́ sọ ọ̀rọ̀ yẹn فإذا كان المشايخ والعلماء بأحوالهم وأقوالهم المعروف وإذا كان المشايخ والعلماء في أقوالهم وأقوالهم وأقوالهم المعروف والمنكر والهدي والضلال والرشاد والغي والغي wọ́n ní tó bá yẹ pé àwọn àfá àwọn onímọ̀ ńláńlá nínú àwọn ìṣesí wọn àti nínú àwọn ọ̀rọ̀ wọn àwọn ilé ìtọ́jà wà ń bẹ àwọn ilé tí ọ̀dà wà ń bẹ

ọ̀yọ́kọ̀bálú máa kọ̀bílà wọ́n wọ́n fóònù nítọ́nà ọba àlejẹ́lá bá wá gbà tó jìtì ọlọ́run bá gbà láwọn náà gbọ́dọ̀ mọ́gbà wàyàrújú máa rọ́jà wọ́n wọ́n fóònù kí wọ́n sì takò ọ̀rọ̀ tí ó dùn lọ́wọ́ ìbáyìí kí wọ́n dẹ̀ takò nǹkan

nítorí pé ẹ̀ ń pa àwọn èèyàn láti ẹ̀ dáadáa lẹ̀fìdá wàtẹ́ni láwọn àní mú jà bákanáà ẹ̀ ń kọ́ àjẹ́ fáwọn èèyàn ó di pẹ̀lẹ́ lẹ́kẹ̀ẹ́jì wà tó fún inú náà bí lá ẹ̀dẹ̀ nígbà wọ́n pẹ̀lú ọlọ́run ó di mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta ẹni inú ìdíní àti tiwa lóde ìmọ̀ mẹ́rin wá lóde ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó orí nǹkan orí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀síwájú lórí yẹn àfi sọ híyẹ mọ́kìlìmì من حديث عبادة ابن الوليد عن عبادة من حديث عبادة بن الوليد بن عبادة بن الصامت حديث في عبادة بن الصامت بوا عن أبيه لا ترى مبارك عن جده لا ترى مبارك قال بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة بالعسر واليسر أتبع الدين أتبع agba àdéhùn látọ̀nà nẹ́bí sọ̀rọ̀ wá sọ́nà wípé a máa tẹ̀ láti àwọn olórí wa a máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu a fi máa tẹ̀lá tẹ wọn èdè yusri wal yusri nígbà tára bá ní wá àti nígbà tára bá ń jẹ̀wá kò sí wọ́n lè ṣe fún a máa gbọ́ sí wọn lẹ́nu a fi máa tẹ̀lé wọn náà wọ́n fara ní ní wọ́n fara bẹ̀ ní o. kàdídù yìí àwọn àyẹ̀kọ́nù ti ń fẹ́ gbọ́ wọn torí pé ẹ̀gbọ́n ni lọ́rọ̀ àwọn àyẹ̀kọ́nù ti ń wọ́n takò ara wa bá jáfáfá àti nígbà tí inú wa bá ń bàjẹ́ nígbà tí inú wa bá ń dùn nígbà àti nígbà tí a bá rí tí ẹ̀mí wa kọ̀. wàhálà àtọ̀rọ̀ ti náà lè yìnà kódà táwọn olórí tí wọ́n bá ń gbọ́lá fún ara wọn lórí dúkìá gbogbo ìwúlé wa lórí wọ́n tara wọn lẹ́tà lórí dúkìá àdùnwọ́n gbogbo wa jẹ wọ́n fi ń tọ́jú àwọn mọ̀lẹ́bí àtàwọn ọmọ tiwa àtàwọn ọmọ tiwọn wọ́n kó lọ lókè òkun wọ́n kó lọ sí gbogbo tó bá wù wọ́n àmà gbọ́rọ̀ tí wọ́n lẹ́nu náà ni wàhálà àlá nùnàbí àìsàmù àhìlà àjẹ̀tọ́ pé àdéhùn pẹ̀lú àmì sọ̀rọ̀ sọ̀rọ̀ pé a ò ní máa jáde sí àwọn olórí pé afẹ́bàjọba lọ́wọ́ wọn wàhálà ànàkúrà bí sáàkì àìsàmù àkúnnà a ti jáde pẹ̀lú àmì sọ̀rọ̀ sọ̀rọ̀ mi a ní bẹ̀rù ègbú abúni nítorí pàfẹ́ jíṣẹ́ ọlọ́run kò sí tọ́bá wò ya yẹn máa sọ nípa àwọn bàbá àbúrò àwọn ìdíbẹ̀rù yẹn ọ̀sírí wáyà ti ta ìdàpọ̀ òlè nínú ẹgbàwá mi lẹ́yìn gbọ́rọ̀ rẹ̀ pé pé wà á lánà náà sí àìkàmọ̀ lẹ́yìn a jùkùrù tó kílẹ̀ àjẹ́rì tó wà lórí ẹ̀mọ́ àgbà wọ́n ni láàbí àdínlàbí wọ́n nínú àwọn ẹ̀ríta kó wá ìjẹtàbáyàn àlọ́wọ́ha àzọ̀jẹ́là àmọ́ ìbádàwò àyẹ́kùnrin lè màrú ó fojú hàn wípé ọlọ́wọ́n ọba ọba tó ga ọba tó ó pa àwọn ẹrú ẹ̀ lọ́tẹ̀ pé kọ́mọ àwọn ẹ̀ lọ́tẹ̀ dáadáa kọ́mọ pàṣẹ dáadáa wàyẹ́ nìhà ó yìí sọ fún wọn wípé ọ̀pá wọn láti ká máa ń tèjọ́ lórí gbogbo ibi sábà wà láyà kọ̀ fún ẹbí láyé lẹ́wọ̀n àti láìní wọ́n sì má bẹ̀rù èébú abúni níbi pọ́bẹ̀ ẹni tó bá ti ń jí sí ọlọ́run wa gbogbo ọkọ̀ tó fara àgbógbò kàmà sí ìlàtí tí wọ́n bá ti mọ ara rẹ tó ti mọ nǹkan tó gbólé lórí gbogbo táwọn yẹn sọ nípa rẹ ò lè kó nìyàwó annasu mutakallimuna walagun bi haqqin aw bi batilin àwọn èèyàn sọ̀rọ̀ kò sọ́kọ́ tẹ́fẹ́ dá sí inú ká sọ dáadáa inú ká sọ ní ìdá ẹni tó bá rẹ̀ ṣe dáwà ti gbọ́dọ̀ di gbogbo inú mẹ́rù torí pé ríbọn náà sí rọ́yàtún láìdọ̀n lápìdọ̀n mo fẹ́ rí ìyọnú àwọn èèyàn ní kẹ́kẹ́ tí yóò lè lé bá ní ó máa lé òlè bá òlè bá kí n tọ́ bá yẹ kó ṣe láti tọ́ bá tó bá ti yẹ kó ṣe gbogbo tó bá kúlẹ̀ fọlọ́ ọba lọ sí àná tààlà àlọ́ yẹ kẹwàá nínú ìbáàdà ọlọ́wọ́ ọba lọ sí àná tààlà ló máa ń ran àwọn ẹrú ẹ̀ lọ́wọ́. Òye bá yìí Allahu nasiru dinihi wa kitabihi Allahu kafin 'abdahu bi amani. Ọlọ́wọ́ ọba lọ sí tààlà ló máa ran ẹrú ọ̀nà máa ń ran ẹ̀sìn ẹ̀ lọ́wọ́. Òun ni máa ń ran sí ààrẹ lọ́wọ́ ọlọ́run ọba ló tó fún wọn àwọn ẹrú rẹ̀ wàhálà wọn lẹ́bi ìgbàgbọ́ ẹni àtàkùnrin àti káfí lẹ́bi àyàmù ṣé kò sọ wípé torí òdodo yẹn òun ló sì ní lọ sí ibi kí n sọ tí mo mọ̀ yìí tí mo fi ń pè àkíyèsí ẹ pẹ̀lú pẹ̀lú gbogbo òdodo yẹn gbogbo àwọn ẹ̀rí ìlú sì ní lọ sí ibi kí n gbọ́dọ̀ dákẹ́. wọ́wọ́ á ní kúrìsì wọ́n ní orí àdéjé wọn sọ wípé ìnà ṣe ìkọ̀ àgbàlùmọ́ sí ní ní àrísọ́nà pípẹ́ dájúdájú tí abdulmuslim nínú àwọn onísúnnà ni wọ́n wà lánàá kúrú sí ìṣe àwọn onísọ́n tí ò dá nípa rẹ̀ wàlàkín náà àtúrà àdìsá ìdí àgbà kìtà fi máa búrú sí pẹ̀lú tí ọ̀rẹ́ tó pọ̀ yìí wàlàkín náà àtúrà àdìsá ìdí àgbà kìtà tíra tó ṣe yí àbúrú ni ó ta bú pẹ̀lú tíra tó pọ̀ yìí wàlì háàzà fárí àhálù bídà yìí wàjọ́ ẹlú ìwàzìnúnà ìwòbíkẹ́ ní yáàtì kẹbíọ̀mọ̀ nítorí ẹ̀lá wọn níbi àti ìjọnú pẹ̀lú tíra yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí máa fọ́n tíra yẹn káàkiri ẹ́ wọ́n fọ́n káàkiri ìkẹ́ ní yáàtì kẹbíọ̀mọ̀tì lọ́pọ̀ yantun lọ́pọ̀ yantun lẹ́dẹ̀ fọ́n káàkiri táàfì àǹtí ìkẹ́lẹ̀ kẹsàn-án nínú àti èdè tí bàbá pé àṣẹ àbínú ti ara báyìí wọ́n ní làálàá kàtàkùn wọ́n ní bọ́yá òun sọ wípé انا لم اقصد السكوت انا لم اقصد لم اقصد انا لم اقصد السكوت عن المبتدع بيو بيو بيو سما كما طيب ايه هو انت مبالغ كل ترى هي سو بك يا جاتنا يا من دي يا انت مبالغ ولا ولم اترك ان احد السكوت عنه لانه في غير لا تقدر ان تقول لا تقدر ان كان ولا تقدر وانما اردت ان اخفف من حده الاستهانات alihafira bí ẹ sara fi yìí pé èròǹgbà mi tó fi kọjá àwọn ẹni tó lọ sọ bẹ́ẹ̀ pé èròǹgbà mi tó fi kọjá àwọn ẹni pé mo kàn fẹ́ gbé fún yẹn ní ìjà ìmí mú bérebére ìmú ìmú yányányányá níbi ká máa pàrẹ ká máa gbẹnu àtẹ ká máa fẹ̀sùn kan ní eré ní ìṣẹ̀lẹ̀ láàárín àwọn àtàlàbí yìí ni mo ti gbé ẹ̀kọ́ jẹ́ra yìí wọ́n á kúrò níwọ̀n fún ọ létí báyìí pé ìnẹ̀lúwájìbà àlẹ́kà tó ẹgbẹ́ yìí náà lọ bẹ́ ṣe ìtọ́jú ọ̀rọ̀ yẹn lé ọ lórí wàhálà ọ̀fẹ́ yìí àtàwọn míì tó bá kọ̀ sí ọ mímọ yàtàkàlà mo fi àmù yìí mìtì hàdà fi àmúrí mìtì hàdà fi àmúrí mìtì hàdà nínú àwọn bọ́ẹ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa àlámọ̀ríkà tó rí báyìí àyùmáyìíza èsókè lẹ́nà tàlàfíjì náà ṣe nìyí ó ní kí wọ́n gbọ́dọ̀ ṣe yàtọ̀ láàrin ìṣèdájọ́ láàrin حتى يتغير حكم كل جماعة على حكته kí ìdájọ́ àwọn jama'a kọ̀ọ̀kan lè hàn lọ́tọ̀ọ̀tọ̀. Láti yàmà wàhánà kọwàríjà, hádà zaman wọ́n ní pàápàá jùlọ àwọn kọwàríjà ti kò yìí, ìtàkọ̀dù àtẹ̀kíyàtà wọ́n ní bá ọ̀lẹ́gànà láwù, káàmà tẹ nìfà, káàmà tójú méjì, káàmà gbé dáadáa síta káàmà bí àìdá pamọ́ wọ́n ti tọ́ di ìwà tí wọ́n fi ń tọ́ fi ń báwọn ẹ̀rù láwùjọ wa yìí lásìkò yìí pàtàrọ̀ ohun mi ń dàlú láti mùtàjì ní ilẹ̀ máa ẹ̀rù mú ẹ máa rí wọn nígbà míì lọ́dọ̀ tí wọ́n ń bì ẹ rí wọ́n máa tẹ̀lé àwọn aláṣẹ. wọ́n àtọ́rọ̀ ya ìlànà àlọ́ tó yẹ pé àṣírí wọn náà bá mọ̀ wọ́n wá wọn láti rí di wọlé yìí. Aṣèrànù ìkẹlẹ̀ ìkẹwà kúrìtù wọ́n láwọn sọ wípé mọ́kìbù ahli sunnati min al-alimi idha akhta annahu yu'dharu sáǹdì alùsúnnà sáǹdì alùsúnnà lórí onímọ̀ tó bá sàdìṣe onífẹ́ àpọ̀lẹ̀ sí ẹgbọ́ dáadáa o ẹjẹ́ ká gbọ́ dáadáa o sáǹdì onísúnnà ẹjẹ́ ká mú dáadáa sáǹdì onísúnnà lórí onímọ̀ tó bá sàdìṣe á wàlá yóò bá jà á ní pẹ̀lú ní dídá wàlá yóò jà á sì ní ìyàmẹ́lì àti ìtàyà ṣe ìtàwọ́dí ní ìtàláàtà ti ìmìnà ìfẹ̀ẹ̀mà wọ́n ní ìyẹ̀ ṣe ìwọ̀n àfà ó mú ìtàn àwọn mẹ́ta kan àwọn àfà wà àtàbí tí ìjọ ti lọ wàhúmù bẹ́yà kì ó mọ́rọ̀ bẹ́yà tí wọ́n fi tẹ̀rí ebi jẹ́ bẹ́yà kì náà kó sí nǹkan láwọn ẹ̀jẹ̀ máa ń sọ ń bì yẹn wà náwàwí ó mọ̀rọ̀ náwàwí náà omi tẹ̀rí pẹ́lẹ́ bí náwàwí náà kó tí wọ́n mú hajjari àti ìpínlẹ̀ hajjar òmúyẹ náà wá wà háàlá ìwọ́kọ̀ di ìyí àwọn ìyí ìtumọ̀ àwọn apákàròyìn ọlọ́run wà láwọn mu alàbáàtù ní àbímọ̀tì wàmùfídà wọ́n ti láwọn tíra àtàkọ́ tó tóbi tó láǹfààní dáadáa wọ́n ni dáa ní ànàndásà bí hájá ti ìlàlẹ̀ ìfádà ti nìkútùdì wọ́n ní torí àwọn alùsílẹ̀ tẹ̀lẹ̀ máa fi rí pé dájúdájú àwọn èèyàn ní bùkátà sí kásá pàdé nínú tí ara wọn yìí nìgbẹ́ yìí máa wábà rí bíi láì kó sí di àwọn nǹkan tí wọ́n kó sínú ẹ̀yẹ nígbà bíjà nínú bíjà tó kó sí yẹn Wàyí Hábìláwò, Olúláwò Ẹ̀mí ní Bídà yìí, a máa kìlọ̀ fáwọn students of knowledge, dábẹ́ kẹ́kọ̀ọ́ látara àwọn síra yẹn, a máa kìlọ̀ fún wọn níbi àwọn bídí àwọn àfáà yìí. Wàyí Sàfáàdù, Mẹ̀kútù bí yìí, Mẹ̀lẹ́dì Màjàrí lẹ́dì Afọ̀rọ̀ bí yìí. Àwọn á ti máa ṣàǹfààní nínú àwọn síra wọn níbi àwọn àyè bí tí wọ́n ti ṣàyíṣe yẹn. Amma al-qawlu bi annahum 'ubiru ṣùgbọ́n ká sọ wípé wọ́n fún wọn lẹ́ẹ̀ kíwì ayé bí a nà ara fún nà ti àgbà òhun bí máa ta àwàlú nà sí fà wípé àwọn àdìsún nà fún wọn ní ẹ wọ́n fún wọn láwùjáre wọ́n fún wọn láwàáwí lórí àwọn ibi ti yí àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó mọ̀ gọ̀rọ̀ta mọ́tàlá ní ṣe Albani wọ́n nílẹ̀ iná ọdún wọ́n mú àpèjú ọwá omi jẹ́ Albani sàpèjú rẹ̀ mẹ́lẹ̀lmọ̀ àfìrí nínú àwọn tí abálógbà ni wà ṣe ìfò Albani min àìsúnnà fi ṣe Albani dẹ̀ من من قبيل الاجتهادات من قبيل الاجتهادات wọ́n dá àwọn táàdì kan mú wọ́n mú àwọn táàdì kan tó bá àwọn ìkanájà mú ó jẹ́ pé inú ran ìgbìyànjú lálẹ́ kábí alẹ́bí òun bá máa yóò pọ́ọ̀lù bí láàrín olùsáàtì tàbí hàn wọ́n nílé ìfẹ́ pé ó ní ká sọ wípé jẹ́ ìnìkan rọ́dá àwọn kò níta ẹ̀mú máa annaha mabniyatun ala adillati yastana biha huwa tó ti wípé wọ́n mọ́nú àwọn ẹ̀rí kan sọ pé àwọn ọkọ̀ وتمثيل كبيه تمثيل في غير محله يسي شيخ الألباني تقجوه ìtàpéjúwe tí ọba mu ìtàpéjúwe èèyàn ló orú ẹni bẹ́ẹ̀ lápéjúwe tí tí ètà yìí ni lọ́yẹ ti lónìí àpéjúwe tó mú wáyé ìtàpéjúwe tó yẹ kó rú láyé is inal kalama fi hajjil mọ́tẹ̀lẹ̀ orí wípé ìsọ̀rọ̀ nípa ájú àwọn onídídá là ń sọ̀rọ̀ ibi ọ̀rọ̀ tẹ́ ń sọ tẹ́ ti mú nǹkan yẹn wá ibi tẹ́ ti ń sọ̀rọ̀ yẹn níbi kí ibi ibi káti ájú fáwọn níbi jẹ́ àrẹ ti má pẹ̀lú yẹn wá wọ̀lẹ̀ báyìí ní sáré mú tẹ̀lé agbáyé ilé ìgbò níbi jà tó ẹgbẹ́ ilé múṣẹ́ kàlẹ́bání wá láti ṣàpèjúwe lórí ìdí ájú fáwọn oníbi jà tó ṣe kàlẹ́bání bẹ nínú oníbi jà ní tájú lọ ẹgbẹ́ kílẹ̀ tàbí ájú múṣẹ́ kàlẹ́bání àpèjúwe tẹ́ mú wá láàyè ó tọ́ wọn kúrò nínú ọjọ́ dídá wọn. wọ́n wà mùsáàjì lórí sunnati wọn àzáàrì àná al-layli wa àná an-nahar ẹni tí ń bá súnnà gbé ni wọ́n wọ́n gbé pẹ̀lú súnnà ni wọ́n gbé pẹ̀lú àwọn ẹ̀rí ni lóòrù wọn àti lọ́sàn wọn gbogbo lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa tẹta fìríjì àwọn àdìsí ànábì ni ti àdìsí báyìí ibi tó wà rí àdìsí báyìí àwọn tó gbà wà rí ní gbogbo bá wọn ní gbogbo tẹ̀lé ayé wọn fi ń dá wọn fi ń jíjẹ́ fún fún lẹ́ni wà náà ti dàn ìgbà míì wọ́n láti ṣe eléyìí ọ̀pọ̀ lálàáfíà ọ̀rọ̀ tẹ́ni sọ nípa súnmọ́ orí bẹ́ẹ̀ eré láyé orí bẹ́ẹ̀ nǹkan tó Tí wọ́n náà bá jù fẹ́ràn ọlọ́kàá, ó ti lé ìrìnà lẹ́gbẹ̀ẹ́ pé àdíjẹ́ lọ́làfẹ́, ó ti láwọn májẹ̀mú tí ó ṣe lélé mímọ̀. Wọ́n bí tọ́ bí gbé àdíjì yẹ̀wò. Wọ́n tọ́ bẹ̀ ìfàn àtàwọn àdíjì ní tó ń pélé ilẹ̀, kìí sàwọn lọ́tọ̀ àápa rẹ̀ fúnra wọn. Wọ́n ní ìtàkà lámtẹ̀ àwọn ní ẹ̀bá ti má dárúkọ ṣe kàrẹ lárí lè bá fi ilẹ̀ fún ẹ̀ torí pé títẹ́ ti dákọ wọn ẹ̀kọ̀ ẹ̀kẹ́ ìlú wọn bẹ̀. fún ma àkẹ́kà bí àkọwálì bí àkọwálì lè bá bí sálà mújìmọ̀nà wọ́n nígbà náà lẹ́yìn náà tó wà ní ẹjọ́ wá mú àwọn àwọn ọ̀rọ̀ àwọn sálàbù kan wá mújìmọ̀nà àtẹ́kẹ̀ mú anígbọ̀nà jìdí bẹ́ẹ̀ sọ̀lá bẹ́ẹ̀ kọ́ bí wẹ́wẹ́ ولم تعرف على ما ملئت به الكتب من هجر المبتدئ ولا بد أنك قرأت تلك الكتب أو بعضها وهي wọ́n ní ẹ̀ẹ̀dẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ sọ̀rọ̀ nípa gbogbo àwọn nǹkan tí wọ́n kọ tó kúnnù tíra nínú bẹ́yẹn tí a jùlọ ní dídí àìsàdé ń sọ̀rọ̀ nípa ájínì ẹ̀ẹ̀ sọ̀rọ̀ nípa gbogbo àwọn ẹ̀rí àwọn onímọ̀ tó kọ tó kúnlẹ̀ nípa ájínì onídídá wọ́n ní wọ́n lábújá ánẹ́ka sọ̀rọ̀ tàbí kẹ̀kútù ó sì yẹ pé mo sì pé ẹgbọ̀rọ̀ ti kàwọn tíra yẹn àbíkẹ́ ti ka díẹ̀ nínú ẹ̀ àwọn náà ni ìbáratù kúbúrọ́ níbi ni máa pọ̀ ìbáratù kúbúrọ́ níbi ni máa pọ̀ ẹ̀ láti kà á. àyíkọ́ nìyẹn ni lọ́jà àbá tó ń nàbí òní àwọn tíra wọ̀nyí. wà ìbáratù kúbúrọ́ láhù àbí àlìbáratù kúbúrọ́ ìdí nù bá pọ̀ ẹ̀ kì í kà á. tẹ́lá àwọn ìbára méjèèjì yìí táwọn níbi àbá lágbára láti tún ná wọn á tún náà ni àwọn jípèpè wọn táwọn máa ń tàbí gara wọn táwọn jí tàràbíyà sí ọ̀rọ̀ tàràbíyà yìí tí òye wọn ẹ̀ kọ́má lágbára láti tún tíra ìbára méjèèjì náà ni kódà wọ́n máa ń tún láàrin ara wọn pé tíra àwọn tíra yìí làwọn àwọn oníbi àwọn bíbù yẹn lọ ń kà tí wọ́n fi yẹ̀yọ̀ kúyà. àwọn náà rí fọ́ọ̀dí ẹjẹ́ Àbáfin. Wà kìtàbù sónà ti níbi àbí àásì. Ẹ náà ti ta kìtàbù sónà níbi àbí àásì. Wà ṣẹ̀ríà wà ṣẹ̀ríà ti àjòrí. Ẹ ti ta síra yẹn náà. Wà lẹ́yìn dúwìnà. Àwọn àlẹ́bí àlẹ́tì dáwọ́ àti àtàwọn àlìsálà. Mìnàlìkútùbí lẹ́tì ìdáwò wọn ti àtàwọn àtàwọn tó yàtọ̀ dáwọn ilé ìtàjìtò nínú àwọn tí àtọ́ ẹ pé wọ́n kó àwọn ẹ̀rí wá. Wọ́n kó àwọn ẹ̀rí sínú látọ̀dọ̀ àwọn sálà fi hajjìrì mú kẹ̀dì ẹ̀ lórí bá àti ṣe lórí títẹ̀ hajjìrì kú ní dídá. Ẹ ti kà wọ́n kiri wọ̀nyí náà. Wà kú wọn láwọn sọ pé yáṣẹ́ ìrẹsẹ́ ìnàtòkú taka àǹtí fi àtà dídákẹ́ yíkẹ́ dákẹ́ lórí àwọn àtàwì lórí àwọn ẹ̀rí wọ̀nyí يجعلك محجوجا أمام الله أمام أمام الله قبل الناس يجعلك محجوجا أمام الله قبل الناس رأيين لرو رأيين لرو wọ́n ní bí dákẹ́tẹ́ dákẹ́ lórí àwọn àtàwì àwọn ẹ̀rí yẹn yóò mú yín yóò mú yín jẹ̀bi o àwọn èèyàn sì fi tì í níwájú ọlọ́run ọba òun ní gbangba wájú ọlọ́run ọba lójoojú àwọn èèyàn báyìí ẹlẹ́sìn máa jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ̀bi lọ́dọ̀ náà ọmọ ẹ wà màjúù ẹ máa tẹ́lẹ̀ pé màjúù ẹni tí àwọn èèyàn bá jiyàn láti tẹ̀yẹ lálẹ̀ pé ókè àwọn èèyàn padà mọ́ àwọn èèyàn padà mọ́ so mọ́ yín pé ah, àti ìsíra yín la kan kílódé kílódé tẹ̀ tẹ̀ tọ́ka wa táwọn ti ní wí ní yín ní gbangba níwájú àwọn èèyàn níwájú wí ní àmàmà kíbalà náà àlùkà àmàmà kíbalà náà ìṣẹ́ ìgbàgbé ẹ̀yìn ṣe أن إمام أهل السنة أحمد بن حنبل بدلد إمام أهل السنة أحمد بن حنبل رحمه الله أمر بهاجر الحسين ابن علي الكرابيسي أقوى من هذا البيت ما سيهاجر الحسين بن علي الكرابيسي كاتب أجيال وعدم الأخذ عليه ó ní káwọn èèyàn mọ́ lọ gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹni gbàgbé mú yẹn wàhádà mi fi rán àti fótó bìí lọ́nà àwọn èèyàn gbọ́dọ̀ kàkíra rẹ̀ ẹ ti gbàgbé yẹn ni fàtúrìkà àwọn èèyàn lè pàtì wà lámìyà sí ní àhàjò ọ̀rọ̀ gbìmọ̀ gọ̀rọ̀ ọ̀zà sí yọ ọ̀rọ̀ gbìmọ̀ gọ̀zà ọ̀rọ̀ ti ìlmì ni fàtúrìkà wà lámìyà sí ní àhàjò ọ̀rọ̀ gbìmọ̀ ti ìlmì ni àwọn èèyàn lè pàtì kò sẹ́ni kankan tó lọ bá dẹ́páìtì tó ń ti bí ìmọ̀ rẹ̀ ti pọ̀ tó gọ̀zà ti ìlmì bí ìmọ̀ rẹ̀ ti bù háyà tó àwọn èèyàn máa jẹ́nà sí mani nítorí pé ìmáàmù ahmed ṣe yìí ni wọ́n ní káwọn èèyàn àjá lọ tẹ́tìta egun yẹn ni wàhálà rọ̀ bí hajjiri sáàlì ìdìnnà abdullahi tastari àdìmọ́mù ahmed tún pa àwọn èèyàn láti ẹgbẹ́ kí wọ́n ti hajjiri fún a fún sáàlì fún abdullahi tastari alẹ́bí dáná iye kọ́ọ̀lù láhù sáàlù kọfíì ẹ̀ẹ́dọ́ mọ́ pèsè sáàlù kọfíì sáàlù kúkúrú wàhálà ni pàtàkì àwọn alùhàdì àwọn alùhàdì tí wọ́n ti pàtì wà ábà ayẹ̀kúnlá aléhì dàwú wà ábà ìbámá mọ́ ìdímọ̀ yarí ayẹ̀kúnlá aléhì dàwú di mọ̀hálì bọ́ọ̀lì wípé kí ọ yarí pé kọ́mọ̀ jẹ́ kí dàwú gbọ̀gbọ̀rọ̀ wọlé tọ̀hún ìgbà tí dàwú wá sí Baghdad ó gbéra wá sí Baghdad láti lè wọ́n dé Baghdad ọwọ́ lọ bá sọ́ọ̀lẹ̀ bọ́n ah, imam ahmed inú àwọn ọmọ bíbí ní imam ahmed sọ́ọ̀lì ọwà lọ bá wọn ọwà sọ fún sọ́ọ̀lì pé tó bá wọn bàyàn jákùn fẹ́ wọ ilọ́nà ahmed sọ́ọ̀lì wọn lọ bá imam ahmed ọwà ń dọ́gbọ́n fún imam ahmed pé ẹnìkan fẹ́ wọlé imam ahmed ní sáàni lọ́wọ́ ní àbá kan àbá ńlá kan ní imam ahmed ní bọ́lọ́ ti wá ó láti àbáhà ló wá ok kí lórúkọ rẹ̀ ọ̀sọ́rẹ̀ máa dọ́gbẹ́ jí jí lùkì máa mẹ́rin ní ṣékèéṣe títítítítí ṣékèéṣe pẹ́ ṣékèéṣe pẹ́ tí máa mọ́dí ju wípé àdáhùndà bọ́ ìlú ẹ̀mọ́ máa ń sọ wípé láyé láyé ọgbọ̀rọ̀jọ́ wọlé sọ́dọ̀ mi o torí pé ẹ máa ń sọ báyìí ẹ máa ń sọ báyìí nípa ọ̀pọ̀ àn wọ́n ní ìwà lọ sọ fún dàwúdà bọ́ yìí pé ìmọ̀ mọ́mọ́ ìsọ́kọ̀ ògbọ̀rọ̀ wọlé o tó lọ́ rìsọ́ọ̀dì máa lọ jíjẹ́ fún ìmọ̀mọ̀ ìta ó lóun ti túbọ̀ mẹ́wọ̀ sọmọ ìmọ̀mọ̀ ní rán nípa Yahya náà wọ́n ní irọ́ ló ń pa ẹni tó fún mi nílò nípa rẹ̀ sípọ̀ ní sípọ̀ ló fún mi nílò nípa rẹ̀ sáré ní náà alimamu gbóbìlì ìmáàmù gbóbìlì lọ sọ fún mi nípa rẹ̀ wípé ó ń sọ ọ̀rọ̀ nípa Al-Qur'ani lọ́rọ̀ jíjà nítorí ẹ̀kọ́ mọ̀rọ̀ wọlé Mo ti bọ́ sọ wípò wò sí sọ́mọ̀ ìwọ́n mẹ́rin lọ́gbẹ́ lórí rẹ̀ ní ilé gbà wọn ìwé ṣe sípọ̀. Mo ti gba kọ́bá òun sí ni. Oye mọ̀ wá níbi ọkọ́ márùn-ún sípọ̀ ẹ. Ọ̀rọ̀ tó gbọ́ ní bàjẹ́bàjẹ́. Àyínà wọn mẹ́rin lọ́gbà kí lọ fà tó táwọn oníbídà ọ̀sẹ̀ máa parọ́ irọ́ ti ní dàrúdà bọ́ọ̀lì nípa. Yẹ́sọ̀ òun nìkan. Yẹ́sọ̀ òun nìkan. Wọ́n yẹ jẹ́lẹ̀ tí a mú bọ̀rẹ̀ méjì náà nìyẹn tó wọ́n náà lọ ń parọ́ púpọ̀ wù mú mọ̀ sọ nǹkan táwọn èèyàn sọ nípa wọn tí máa ń sìn tí a mú bọ̀rẹ̀ méjì àbí àbí ìlẹ́kùnkọ̀ ẹlẹ́kejì olórí àwọn ọ̀dà yíra yìí àwọn obìnrin náà ìjọba mi

kókó tí ò yí ìdè àkókó tí ò yí àwọn kọ̀wárì tẹ̀lé ìlú ìdúró yìí náà kó tí ò yí àwọn kọ̀wárì nínú tí a tó fi hàn gàlè tí òun sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn tí mo tó fẹ́ àgbà mọ́tò pé hádà jámáà ìmọ̀ sọ̀rọ̀ sí iná máa làm ní sinú àyà kájú bí yìí. wọ́n ní láàdì ìyá ṣe yìí ànàfíìsà hádìí àtàr àmtànà sínà wọ́n ní kò yé mi o ìrẹ́ṣẹ́ tó gbàgbé àwọn àtàwí ni àbò ṣe díẹ̀ nípa ọ̀gbàgbé rẹ̀ tó gbàgbé rẹ̀ ń tòótọ́ ni àbí ọ̀gbàgbé ó ṣe díẹ̀ nípa ọ̀gbàgbé wàyí ní ìlànà kọ́rù kàyàṣẹ́ wọ́n ní èmi ń ṣe wà sí fún ọmú fún onímọ̀ràn ìrẹ́ṣẹ́ yìí wà á ń sọ fún náfì mo dẹ̀ ní ń ṣe wà sí fẹ́mi ara mi náà bí ti báyìí àtàrí sálàbí ojú ọ̀nà àtẹrípa àtẹ̀rí àwọn sọ́dọ̀ káàkì máa rìn lórí manhajì wọn wàhálà ọ̀pọ̀lẹ̀ pọ̀tì lórí ìlànà wọn ká máa rìn lórí rẹ̀ mú ti wá àfikún ọ̀tẹ̀mí ara nílé káfí rẹ̀ wà á ń tàkà àlàmù yá ṣe wọn náà jẹ́ máa o ìrẹsẹ́ yìí àmì ìrẹsọ́pọ̀ alẹ́rìí yá sí ní àhìlì àlẹ́bí ẹ̀sùn kò bí ìtìhà níbi láwọn tó jẹ́ pé ó bá mú ó lẹ́tọ̀ọ́ káṣe gbìyànjú ń bẹ̀. fọ́nàdà lẹ́bí yóò dàrú bí ìfọ̀ ìlú irú ibẹ̀ yẹn aláàtí máa ń fún ẹni tó bá sọ orú àwọn ọ̀rẹ́ lẹ́sìn. wàláyù bá jà àti nítorí ẹni bẹ́ẹ̀ lórí jíjà wàláyù jà àti nítorí hajj fún wàlúkọ́kọ̀ lẹ́bí yóò bá jà wàyí òjẹun àtẹ́lẹ̀ ìfí ààyè ẹni tó bá ṣe dáyẹ̀ lódì púpọ̀ lẹ́bi sílẹ̀ àkídà ó náà ni àyè lọ́wọ́ àmì àkídà wàlá nàìlàmù ànàsálàfà àbàrù àhàdàn àti mímọ̀ nípa wípé àwọn sálàbù fún ẹ̀gẹ́gẹ́ ní ẹ̀sìn ìtajà àbìlà àkídà bíjà ẹ̀dà tó dá síjà àkánlẹ̀ náà fún ní ẹ̀sìn lórí àwọn ọmọ yẹn. Alhadi, eh?

tẹ́sì ti ìdìrí mọ́dúlé wọ́n ní òun ni pé àwọn jẹ́ ẹgbà lérò pẹ̀lú èèyàn méjìlá láwọn àdúgbò pé torí ti wọ́n yẹn àṣeyìí rọ̀bíyè àṣeyìí rọ̀bíyè ìdìrí hajj mọ́tọ́lí àbíọ́mọ́dúlé ní àṣeyìí kọ̀ rọ̀bíyè ابن هادي البصري وابا الحسن السليماني النائبي wọ́n láwọn èèyàn méjì àwọn ọkùnrin méjì tẹ́ẹ̀sọ wípé àwọn ọlẹ́dún náà pín torí tí wọn tẹ́ẹ̀tì torí ẹ̀kọ́ àwọn tẹ́ ìtorí ẹ̀kọ́ tí àwọn tẹ́ ní ìtìtẹ́ ìtorí ẹ̀kọ́ tí àyíní fọ́nà ara súnà tí a lè súnà tẹ́ láwọn onítúnà pín àwọn àgbàlagbì yóò pín torí tí wọ́n tẹ́ láwọn ọkùnrin méjì lè wọ́n ní eré ìtọ́ràn ní pé àwọn tẹ́ ìgbàlérò òun náà ní jason ọdún ibn hajar àti àbòṣátàn láìbí wọ́n ní àwọn ẹlẹgbà lérò jẹ̀bi torí ẹ̀kọ́ síra jẹ́ nítorí ẹ̀ làwọn nítorí ọkùnrin méjì kan àwọn tàbí yìí ló pé. tó tẹ́lẹ̀ bá ń sọ fún àti pé torí halabi náà fi kọ sí ọ̀yẹn ẹni ṣé ìyá ànẹ́jì ni wọ́n ní torí wọn tó ń ṣe kalabi ni ọdún kọ síra yìí. wàhálà àkúrò lákàtà ó pàtàkì sí nílé nǹkan ìrìnà ìdáadáa ó sì wà níbi tí ó sì wà nínú ibi tí mo tí wù pé mo ń wù pé bóyá ìdánilẹ́kọ̀ọ́ ó di bẹ́ẹ̀ lónìí wọ́n ní wà á náà kúrò lákà èmi wọ́n sọ fún ọ wípé ìnẹ́lẹ̀ mọ̀sálàkà mọ̀sálàkà ápé yìí ń sọ̀rọ̀ wáyé ayà wọ́n ní ìtò tẹ̀lé láàrin tẹ́ sọ̀rọ̀ bí àti àbòdì hásàlà ìmáàdìbì wọ́n ní mọ̀sálà yẹn mọ̀sálà tó ní ṣe pẹ̀lú pé òdodo rèé ó yẹ káàrà lọ́wọ́ láti fún lọ́wọ́ ni masalatu haqqin yuntaru wa yu'ayyan wa batil yushjabu wa yubayyanu butlanuhu àti pé mọ́kànlá yẹn mọ́kànlá fẹ́ kọ́ wà láàrin pé òdodo rẹ̀ ẹja ràn lọ́wọ́ ẹja kun lọ́wọ́ ìbàjẹ́ rẹ̀ ẹja wo ẹja bàjẹ́ ni. wọ́n rádà ìsì bẹ̀rẹ̀ látọrí àwọn àfá àwọn àfá àwọn àfá ńláńlá tàbí ẹbí bẹ̀rù kan wọ́n àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tàbí yìí ẹbí bẹ̀rù kan wọ́n وهذا اتهام منك للسلفيين من علماء وطلاب علم أو من علماء وطلاب علم اتهام منك له بالعمالة والعصبية wọ́n ni ẹ̀ńkà tó kàn wá nìyẹn wọ́n jíjẹ́ fún jọba ni

àtọ̀bí àtọ́kọ̀lọ̀ bàríkàlà ọkọ̀ mẹ́ dìbọ́lì jẹ́nà mi kan il nínú gbọ́nàwọ̀ ọlọ́wọ̀ bá ọba tó ga sọ pé ọba tó pẹ̀lú sọ pé yáà yọ́ lẹ́bí na àmìnà lè láì ṣe àdá àbẹ̀lẹ̀ يا أيها الذين آمنوا كونوا لله شهداء بالقسط ọlọ́run bá ní ọkàn yín tẹ́tọ̀ gbọ́lódòdó ẹjẹ́ ni tí ó dúó déédéé torí alqawwamu onye náà ni alhassanu kọ́ọ̀mẹ̀tò walhassanu kìyàmù bi umuri ẹni tí ìdúró rẹ̀ dá ìdúró rẹ̀ tó dúró déédé níbi àwọn àlámà ọlọ́run bá ni ẹjẹ́ ni ti o dúró déédé pelu òdodo ẹ́ ṣú adáa lèláàmì ṣú adáa lè fi ẹdúró nítorí tọ́lọ́ọ̀ba ẹdúró déédé nítorí tọ́lọ́ọ̀ba nítorí tẹ̀ ń wá ìyọnu tọ́lọ́ọ̀ba tó tẹ̀ ìmọ̀dá àdìsí lẹ́nu tí ó máa jẹ́rìí pẹ̀lú òdodo wà láì jẹ́ máa nẹkùn sẹ́nà àánú omi ẹ má jẹ́ kí ìbínú àti ọ̀tá tí ń bẹ láàrin yín àtàwọn ìjọ kan ẹ má jẹ́ gbogbo yín àdá àdá àdá ìdílù ó jẹ́ má máa lè jẹ́ ó jẹ́ má lè ṣe déédé ìdílù afọ́nmi sọ́kùnà ẹ ṣe déédé òun fún òru. ọ̀bí hadithi ọ̀bádàta àlùmọ̀tàfà fi àlẹ́ yìí ọ̀bí hadithi ọ̀bádàta àlùmọ̀tàfà fi àlẹ́ yìí nínú hadithi ọ̀bádàta

níbi ìṣó òdodo yẹn àwọn èèyàn kọ́ máa bínú sí wa wọ́n bàbá ló kọjá wọn mọ̀sán tí ọ̀dà nípa wa àákọ́ ni kùrá ní sẹ́mi ìtajà pẹ̀lú àyà kùrá nìyí àní ìyí àtàwọn tó jọ bẹ́ẹ̀ wà ń tarọ́ taba àlàkọ́ ni ìrọ́gọ̀gù bá ẹ̀bùn àtọ̀ àtàrọ́ ni yà ṣe yìí àtàrọ́ ní yà ṣe yìí nàṣírù àlàmẹ́nàájì alìjàhìlíyà torí pé orí mẹ́nàájì jàhìlíyà láàrin ni torí lẹ́ntẹ́ lórí mẹ́nàájì àwọn jàhìlíyà ni alẹ́zínà yakúlù báyà dùn èyí tó pé ẹnìkan ni wọ́n sọ wípé wàhálà ánà ìlà ní zọ́bíà èmi ò jẹ́ ìkẹ́kẹ́ ju ìran zọ́bíà lọ ìǹgọ́wà tí ìran zọ́bíà bá ti lè sọnù wọ̀wá ìtùwé mí náà sọnù ní ibi tẹ́ bá lọ nìyẹn lọ wà ìntẹ́rùsìdì zọ́bíà tó áṣìdì táwọn ará zọ́bíà bá sì ti mọ̀ náà èmi ni ìtẹ́ǹpẹ̀ mi ìtẹ́ǹpẹ̀ mi nìyẹn pé ìdíje sọ̀rọ̀ mi ìdíje sọ̀rọ̀ mi ìbájú sọ ni mo máa ń sọ ni mo máa ń tẹ̀lé. Tẹ́rù pé mo tẹ́rù pé ìlànà ìjà ìrí àmúrí yìí. Tẹ́rù bẹ́ẹ̀ ni. Wàyàkúrú bá ẹ̀bù ìmọ̀ta ìlànà ìmọ̀ta ìlànà ta ìlànà ta àràwì. Wọ́n ní ìkanu wọn náà sọ fún mọ̀ta ìlànà mọ̀ta ìlànà pẹ̀rẹ̀ lánàá bí sọ̀rọ̀ náà sọ̀rọ̀ nìyẹn tó jẹ́ náà wípé ìgbà tó bílẹ̀ ìgbé tó àhíbùkayà tí kàbí inú ìdá obìnrin mọ́nàmà ṣé màláìkà mánákù áńgẹ́lì ti máa ń gbé ọ̀rọ̀ fún ọ̀pàá tó lánàbí alọ́bíọ́nà ni ọ ni ní máa ń wá ni inú mọ́lẹ̀ ló ti máa ń wá ni àbí inú òkùnkùn ṣé inú mọ́lẹ̀ ló máa ń ti wá ń bá ọ ni àbí inú òkùnkùn ló ti máa ń bá ọ bọ́ọ̀ lọ́sọ pé kì í zọ́làmà inú lọ́yìn nínú kànákà dáàbò ó ní mo bọ́lọ̀ ọlọ́wọ́ àrán jẹ́rì sí tọ́mọ̀ á bá ní òkùnkùn sí gbójúmọ̀ tí ọlọ́ paná ṣùgbọ́n wà lá kàzáàbù rọ̀bíà ṣùgbọ́n kí á kàzáàbù rọ̀bíà tó bá jẹ́ pé ìrìnà rọ̀bíà ni bó ṣe jẹ́ rọ̀bíà pọ̀ jí òkú rọ́jù bẹ́ẹ̀ lọ àábùlé nà á nífẹ̀ẹ́ sí ọmọ òṣè parọ́ ní sọ́ọ̀dì ti mú bọ̀rì ju eléyìí tó ń ṣòro lórí ìrìnà mú bọ̀rù yẹn lọ tó bá láti jẹ́ àrẹ tiwa ọ̀bá àmọ́ parọ́ wò aláìláìjẹ́ bàjẹ́ mọ́ máa ah, ó kúrọ ní ọ̀hún ìmọ́ ọjọ́ ló kí ẹ̀ máa tó rẹ̀ máa gbà fún ọ ju odo ẹni tí ń ara múbọ̀rù yẹn lọ ẹ̀ àtẹ̀bíyà kọ̀ọ̀níyà ẹ̀ǹtòríyà tó kọ́ láì gbé yẹn ti wa tó kọ́ láì jọmọ ìlú wa tó kọ́ láti jẹ́ ara wa. àtàrọ̀ ọ̀nà mísìlá haúlẹ̀ àdìlá àgbọ́ọ̀lì wọ́n ní tó orí wa tó ń pé pé a jọ àwọn òkú yìí irú àwọn òkú orò èèyàn báyìí àwọn amukun mẹ́tò èèyàn báyìí àwọn ẹni àná báyìí tó ṣe irú wọn ló pè wá ni وقد أنار الله قلوبنا بكتابه وسنة نبيه صلى الله عليه وسلم tó yẹ kọ́ náà máa lè jẹ́ àti tẹ̀yìn mẹ́lẹ̀ sínú ọ̀kan ti wa pẹ̀lú tí ọlọ́run ọba àti súnmọ̀ ìtàlẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ̀lá sábà nígbà fún àlàdáàlì kama tó nǹkan ثم إن الرجلين الذين ثم إن الرجلين اللذين انقسم أهل السنة من أجلهما lẹ́yìn náà àwọn ọkùnrin méjì tó ní àwọn onítúnà pín nítorí tí wọ́n yẹn according to your speech نيو o èmi kí wọ́n sọ bẹ́ẹ̀ asba kọ́ọ̀lì kà pé níbàmú tí kò sí ń sọ yẹn yẹ̀tẹ̀hìlù àyàkú náà jẹ̀mí àn àlàáfì bọ̀ bọ́tìkù káà méjì wà lórí mi kò pọ́síbù káwọn méjèèjì bọ́yá kí wọ́n wà lórí òdodo wayakuna kullu minhuma dídà àkọ́ tó wá jẹ́ pé wọ́n tó wá ń takora wọn káwọn méjèèjì wà lórí òdodo kọ́ tó wá takora wọn kò pọ́síbù ويلزم من ذلك أن يكون أحدهما على حق, ayàfáàfẹ́ yìí wọ́n ní tí ó jọ́ọ̀rọ̀ èèyàn ni wípé ìkan wà lórí òdodo náà méjèèjì ìkan wà lórí ìbàjẹ́ wọn bá fi lẹ́dí máa àkọ wọ́n nítorí ìbàjẹ́ tó wà lọ́dọ̀ ẹnì kejì yẹn ẹ̀ ìmà àyàkúnà bá fẹ́ lọ́nà àgọ̀ inú kọ́ jẹ́ ìbàjẹ́ inú kọ́ jẹ́ aburú pandaran àwọn bá fi lọ́nà mọ̀júbà bí hakin àbí ìbàjẹ́ ló yẹ pé òdodo díẹ̀ díẹ̀ yìí lọ́tọ́

gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀mù òdodo náà tẹ́ẹ̀ tẹ̀rọ lọ́wọ́ gbòdòdó ẹ̀já kí ìtẹ̀rọ wa ọlọ́wọ́ bá ní ìtẹ́bìrì máa ń zira ilé kùnrin rọ́bìkù ẹ máa tẹ̀lé nǹkan tí wọ́n sọ kalẹ̀ fún yàtọ̀ lọ́wọ́ ọba yìí wà látẹ̀tẹ̀bìrì mi yún ni àwòlíyà ẹ má tẹ̀lé nǹkan kan míì lẹ́yìn rẹ̀ قليلا ما تذكرون الله باني يوكلي قال لك أنا ما نسي الله ما ọlọ́wọ́ bá bá tó ga ọba tó kúmọ́ pé wà á náà hádà sí ọlọ́pì mustaqima eléyìí dájúdájú eléyìí ni ojú ọ̀nà mi ló dúró tọ́ àtẹ̀bí ìhù ọlọ́ ní oníkẹ́ tẹ̀lé wà láti tẹ̀bí ṣubù ẹ má tẹ̀lé àwọn ọ̀nà tó pọ̀ fúyà lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ pàtàkì rọpọ̀ bí kùnà tẹ̀lé yìí kọ́mọ́ bá mú yín kúrò lójú ọ̀nà mi ọlọ́wọ́ bá dáàdì kùnà fún ọkùn bí yìí eléyìí báyìí làwọn tá ń ṣe àtọ́tẹ́lẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọ̀ rọ̀kúrò lọ́yìn sọ̀rọ̀ náà sọ́nà àrẹ́bí sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ àwọn sọ wípé wọ́n kò àṣọ́ka gọ́ọ́lì mẹ́rin àwọn ọmọ ìlú mà àwọn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ ó ń tọ́jẹ́ pé ń tàbò sí ni àbọ̀ ń tàbò sí fún. Pàtẹ́ ìfà àǹkúrò àfàkọ́nà háàdà ìdàkẹ́nà màbúlùmọ̀ àwọn fọlọ́bà ní àti gbọ́ iye tó bá ipá ń tàbò sí fún bá jẹ̀ lọ́wọ́. Pàtẹ́ ìfà àǹkúrò ìdàkẹ́nà lọ́yìn mà bóòlù mo yẹ fẹ́ ràn lọ́wọ́ nígbà bá ń tàbò sí kọ́ọ̀lá tó dí ìhú tó dí ìhú àǹgọ́lùmí wọ́n ní anẹ́bùsọ̀ lọ́sàn sọ wípé pàápẹ́ yìí kúrò níbi àbòsí rẹ̀ kéṣe yẹn mẹ́jọ kó rí ṣe kọjú mẹ́jọ kó rábòsí yẹn sí ọlọ́hu amárọ̀nà bí alhaq as-safi al-khalis min al-lafz torí wípé ó wà nínú òdodo tó mọ̀ fàlẹ́ kíláàsọ̀ kalẹ̀ ó wà nínú ẹ̀ òdodo tó mọ́ kẹgá òdodo tó mọ́ kúrò níbi ìdájúrú kúrò níbi ìdàrúdàpọ̀ ذلك لأن الله ذم الباطل وأهله nítorí tọ́lọ̀ ọba àdífẹ́lá ó bú àbúrú àtàwọn tó jẹ́ ní àbúrú wà náà hánà án lùfìlhàtì ní bá ọ̀pẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá lè kẹ́lá ti pọ̀ fún wa káwọn máa já òdodo papọ̀ mọ́ irọ́ wàhán pitman is hap ọlọ́wọ́ bá lè kẹ́lá ọkọ̀ fún wa káwọn máa bòdodo pamọ́ pàkọ́ọ̀dà ọlọ́wọ́ sọ pé wà látẹ́bí sí ìhàpọ̀ bí bàtírí wà ọlọ́wọ́ bá ní ẹgbọ́ ẹ gbọ́dọ̀ rú òdodo ẹ gbọ́dọ̀ rú òdodo papọ̀ mọ́ irọ́ kẹ́ẹ̀sì máa bòdodo pamọ́ lẹ́yìn náà fi mọ̀ وقال تعالى يا أهل kí ló dé tí ẹ̀ ń lú òdodo papọ̀ mọ́ yìí lọ wàtàkù múnà àkọ́ tẹ́sí òdodo pamọ́ ọ̀hán tó ta ìlàmú lẹ́yìn náà sì mọ̀ pápọ̀ sílẹ̀ yìí wà máa ń dá ọ̀tà máa alẹ́ yẹ rọ̀jùlá nípa àpàdé ìdíre wà máa ń dá ọ̀tà máa alẹ́ yẹ rọ̀jùlá ẹni tí ó bá wòye tó sì ka nǹkan táwọn ọkùnrin méjèèjì wà lórí ẹ̀ bàbá yàrá náà wù màyà sí yóò kéré àti ìjẹ́mbọ̀ yìí tó bá yẹ pé bá kan táwọn àwọn èèyàn yìí tó bá yẹ pé bá kan tí wọ́n kọ awalan alákọ̀ọ́kọ́ ìnà sheikh Rabi'an dájájú sheikh Rabi ma'rufun bida'wati ila sunna àti ma ọba júmọ̀ láàrin wa pẹ̀lú ìpẹ̀pẹ̀ rẹ̀ lọ síbi sunna máa máa rí fásitì ìtàmàtì láà pẹ̀lú pé wọ́n máa sunna yìí pẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ ìmọ̀ rẹ̀ nípa sunna ó pé yányán wàjíhádì min zamanin tawilin àti ìtẹ̀gbìyànjú rẹ̀ láti àsìkò tó ti pẹ́ min ajiliha nítorí súnnà yìí sáàni ẹ̀rẹ́lẹ́kejì annasẹ́ ìkọ̀rọ̀ bí i gbẹ́gbẹ́gbẹ́rí sí ìkọ̀rọ̀ bí wọ̀dí annafa mu allafáàtì ó ti kọ àwọn tíra tó pọ̀ gbọmọgbọmọ àbẹ̀rọ̀ di alámẹ̀ ìfọ́lẹ̀kùn súnnà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó fi jẹ́ rọ́jù fún àwọn tó takò súnnà ni difayan anha ó fi ń jìnà ìdí súnnà ni wà jihada fi sabiliha ó fi ń jẹ jihadi lójú ọ̀nà súnnà ni wà lámà àlàm annahu khalafa al-adillata àwa ò mọ̀ wípé jẹ́ kọ̀ bí i takò ẹ̀rí ó yapa sí ẹ̀rí fi masala tí wà ìdàtì níbi masala ẹ̀yọ kan báyìí àmọ́ tó yípa pẹ̀lú tó ti lẹ́tọ́ ya pàtẹ́rì wọ́n kọ̀ jẹ́ ìdáná wí albani ọ̀sùn ọmọ òkà ara dìbàrí tí albani gẹ́ jẹ́rì ẹ̀ lórí eléyìí mo lè díka ọ̀rọ̀ tí albani gẹ́ jẹ́rì sọ wí ẹ̀ mo ti kà fún wa ẹ máa wo tí ìyá yà lẹ́gbìn náà jẹ́rì sí ẹ̀sọ̀rọ̀ fídíò tí albani lọ jẹ́rì sí ẹ̀sọ̀rọ̀ fídíò ẹ máa wo táwọn ìrìn sọ láwùjọ wa nípa tí ìkùnrin àhántùm àlẹ́mú am alazani am annabi sẹ́yìn lẹ́wà ní màjú lọ́lọ́bárí àbínájú lọ nípa súnmọ̀ ní ìdájí ìsì amma abul hassan fọwà jábún zọríun wọ́n ní ṣùgbọ́n abul hassan ọ̀dọ́ kan lọ́gbọ́n báyìí ni lórí wáyé ni títí ń tara rẹ̀ lọ́wọ́ títí ń bẹ̀tàn alaba kìtàbán aw kìtàbẹ́yìn ọkọ̀ tíra kan àbí tíra bí méjì báyìí lámìyàtà máa ṣàbọ̀ bí i hàtì kódà òdódógáwò tó kílẹ̀ àti gẹ́ níbi tíra tọ́mọ yẹn pàápàá wàyẹ́m ti fi àmà àdínlà orin pẹ̀lú ẹ̀rí bí tíra bí méjì jẹ́ ọ̀pẹ̀ tọ́mọ yẹn báyìí wọ́n ṣèlú àléyìn nù làhàzọ́t wọ́n ní àìmọye àkíyèsí làwọn àbá àyè lóṣù tíra méjì jẹ́ ọ̀pẹ̀ tọ́mọ amma min haythu alwad' alkhas wọ́n ní ìgbẹ́ta bá tí wọ́n fẹ́ sọ nípa particular situation tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí alẹ́bí bẹ́ẹ̀ àkọ́bílà sẹ̀nẹ̀dẹ́yìn wọ́n ní báyìí pé yẹn ti bẹ̀rẹ̀ bí ọdún méjì sísìn bí nǹkan tí ọdún méjì sísìn àmì àdákọ́jẹ́ra yìí fourteen twenty four náà kọjá yìí yẹn ni pé around fourteen twenty two fourteen kìlá wáyé ó túmọ̀ sí pé bí wọ́n ní ìgbà tí ó ti jùlọ ọdún méjìlá sí ìgbà tàwà ẹ̀lọ́ fa iná nẹ́jìlú anna abal hassan ìta àárí ni pé abul hassan ìṣàkì kò bí òjìjà ti kọ́bá ní ahad ó ń dá iye méjì lẹ̀ níbi ìfi kọ́bárù ahadi ìró tí àwọn èèyàn tẹ́yàn kọ̀ọ̀kan tàwà ó ń dá iye méjì lẹ̀ níbi ìfisẹ̀rí ìlàtọ́ha tọ́bá náà láfíà ó ní ó ń dá iye méjì lẹ̀ níbi ìfisẹ̀rí rẹ̀ alákọ̀wá àrísìláhíyà lórí àwọn kọ̀wá ìlú àrísìláhíyà wọ́n á rí mú kọ̀dápọ̀tù ní àrísúnnà wọ́n lè tó ṣe ìyapa sáàrù súnnà ní wà jama'a wà á kọ̀dà bí wà á kọ̀ wà á rí mú kọ̀dápọ̀tù ní àrísúnnà tó jama'a wà á kọ̀dù bí kọ́ ìrìn àjẹ́jìlá ìgbàgbọ́nà àwọn àjẹ́jìlá mú nìyẹn wà máa náà náhùwàhù àtàwọn tí wọ́n rí lójú ọ̀nà wọn ẹgbẹ́ wọ́n wá fún oríṣiríṣi àwọn nǹkan tí Abul Hasan al-Ma'aridi tó kó sí wá aláwọ̀kọ́ ni pé generally speaking láti ẹ̀wọ́n kan gbé ṣèkù ọ̀bí ìkalẹ̀ àti Abul Hasan al-Ma'aridi ká fọ́gbọ́n wọn kalẹ̀ sí ẹ̀lẹ̀ gbá méjì gbẹ́gbẹ́ lọ́ọ́ ju ṣé àbùmísílà báyìí lọ láwọn ẹ̀rí kò tó ẹ̀ka tó yẹ ẹ̀ka tó dàmú ọlọ́wọ́ ni àìmọye àìsíkè làwọn afáfún mú lórí méjì ẹ̀rọ tẹ́ka méjì tí ẹ̀gbẹ́ ara wọn bí ẹni tẹ́ àwọn ọkùnrin méjì kẹtù ń yapa ẹ̀rọ náà sọ báyẹn mọ́ àwọn ọkùnrin méjì ń yapa láàrin jẹ́ rọ̀bí àti àti àbùlhásán ẹ̀máyìí ẹ̀wọ́n tẹ́ka sọ bí ẹni báwọn méjèèjì àárùsílẹ̀ náà ni wọ́n wọ́n padà sọ wọ́n nígbẹ̀yìn ẹgbẹ́ náà tó lè bá nìtún náà ni wọ́n yíró ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pé lágbájá wà lónìí a ẹja àrùn lọ́wọ́ ni ẹja kan lọ́wọ́ lágbájá wà lórí ìbàjẹ́ ẹja kékeré ẹja bà bàjẹ́ rẹ̀ jẹ́ nínú ọ̀rọ̀ pé àwọn ọkùnrin àrùn náà méjì kan. eléyìí báyìí ti tó ń ṣẹlẹ̀ ní parí mo ti parí àwọn ọ̀rọ̀ yìí pàtàkì sí wa gan ṣùgbọ́n mo fẹ́ pàkíyèsí wa ẹ̀dá tuntun ọlọ́run wa ah, àwọn brothers àtàwà sisters ẹjọ́ ah, àwọn tó ń parú mẹ́ ẹ̀dá pẹ̀lú kí àṣìṣì mo fẹ́ pàkíyèsí àwọn brothers àtàwà sisters ẹjọ́ tó ìtọ́ ọlọ́run wa ẹjẹ́ kí a gbìyànjú àti lo àwọn ẹ̀kọ́ súnmọ́ ẹ̀kọ́ sàràfíà táàkọ́ ẹ̀dá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn brọ́dà ti ń lo orúkọ mi láti ṣe bàjẹ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn brọ́dà tó yẹ pé ìmọ̀ wọn rí ẹlòmíín pera rẹ̀ ní sídẹ́ǹtì mi tí òjò kókó alìkù májú mi rí báyìí yóò sì máa pera rẹ̀ ní yóò máa pera ìdí sọ́dọ̀ pé sídẹ́ǹtì mi lòun ló sì máa ṣe bàjẹ́ káàkiri eléyìí báyìí àwọn ọ̀rọ̀ tó ń tó mi létí ẹjọ́ mẹ́ta yìí ó jẹ́ nǹkan tó ń bá ìrìnú jẹ́ o àwọn ẹ̀ṣẹ́ ni tí máa torí pé ìpẹ̀gbẹ́ tí wà ò lójú méjì gbangba wálé àná ni ókè à ajákùn torí ọlọ́wọ̀n ma ẹjọ́ ẹ má lo orúkọ mi ṣe bàjẹ́ òṣèlú pé jẹ́jẹ́ mi ojú o kí n ti mọ́rí o sọ pé mi mọ́rí lọ́torí ọlọ́run lọ́torí ọlọ́run ma nínú ọ̀sẹ̀ wọ́n ń forúkọ mi wọ́n fi ń ṣèbàjẹ́ àwọn èèyàn wá ń kó sí wọn lọ́wọ́ nítorí wípé wọ́n rí orúkọ mi pẹ̀lú wọn nítorí pé wọ́n sọ fáwọn àwọn tí wọ́n ní sídẹ́ǹtì yẹn làwọn pépà ní sùn àwọn yìí dẹ̀ ní ó dà majority wò sí ní hard for life ó dé báyìí nìyí majority wọn àwọn náà ní wílé òjò kó gba alíbùwájú jẹ́rí ẹjọ́ nàná ẹ̀dàkùnrin tọ́lọ́ bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn sítáàdì náà lọ́dọ̀ àwọn títà àgbà aláàbò ẹ máa lórúkọ mi láti ṣe pàdé ọlọ́run máa ń dá yín níbẹ̀ yìí torí ẹ̀ ṣe tẹ́rí tẹ bá ní pọ́blẹ́mù nílé tí wọ́n tẹ́ tẹ́lẹ̀ pé ìpínlẹ̀ ní pọ́blẹ́mù tẹ bá pè ní ìlọ ọ̀rọ̀ ìjáàbù ẹ ní pọ́blẹ́mù nílé ẹ̀pẹ̀ ní ìlọ tó bá pè ní sílẹ̀ dáadáa ìdí wàhálà ẹ̀ṣẹ̀ wò ó ní kòkó ti kílẹ̀ ààrẹ náà pé mi ò mọ̀ ọ́ rí má pè ní sí ìjọba kẹrẹ̀ bá mi ò

fún owó di wípé wà á transact pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ dákùn wọ́n bá pè ní náà o pè ní sọ wípé èrè mi wípé ṣé lágbájára ìṣe túdẹ́ǹtì yìí ni ṣé nínú ẹ̀sìn àwọn àwàdẹ́gbẹ́ àgbọ̀ ọ̀gbọ̀n sámọ́wà ọ̀gbọ́n náà àwọn àrídàgbẹ́gbẹ́ tí ìbá sọ fún nínú àwọn àwàdẹ́ pé ẹ̀kùn rẹ̀ jẹ́ dìbọ̀ mi ọrụ ìwé yìí lẹ́yà a ní àwọn àdúgbò lọ́pọ̀ ẹwà àwọn

bákídà yẹn bá ti dáa wà wọ́n ètò ìjẹ́ dandan tó rẹ̀ tó dáa yẹn kò ní jẹ́ kò ní pa báyìí láti ṣe pé ó ti màdájọ́ tó bá ti gan yẹn ẹsẹ̀ ọmọdájọ́ bídíà ọmọdájọ́ kúrú ọmọdájọ́ kíni ọmọdájọ́ sí ṣe ẹni bákídà rẹ̀ lágbára bẹ́ẹ̀ tó gba iná gbọ́ ó nígbàgbọ́ nípa iná ó nígbàgbọ́ ó nígbàgbọ́ nípa ìbínú ọlọ́ọ̀bá lọ́sùn náà sábọ́ọ̀bá àti ìlékòkò ọlọ́ọ̀bá ní jẹnibíà bó kọjá ọlọ́ọ̀bá òkójẹ kọjá ọlọ́ọ̀bá mà ọba àdìjẹ́nà gbọ́ ọba àmàlẹ́gà gbọ́ ọba ànẹ́bí ọlọ́ọ̀bá gbọ́ ọba tíra àlùkùránì gbọ́ ìwé níbẹ̀ wà lókè bàbà jẹ lọ́wẹ́ bí ló ti wá rí bàjẹ́ yẹn gbogbo ọmọ tó gbàgbọ́ yìí ò ní gbà kó sì bàjẹ́ ẹ̀mà ní kí lọ́ta gbèdè ìbá ti má kàá kí má kàá ọbẹ̀ tó mẹ́wàá náà wọ́n jẹ́ àtà gbèdè mo sí àwọn mí mi mo sí àwọn mí mò mi àwọn tó wà ní ilé jẹ́ ìyábí kódà lórí kútùbà òtúrù ìmáàlì Muhammad rabi wahab na gbèdè lórí kútùbà kọ̀tẹ́ àìmọye tí a Orí ìlànà ẹ̀ka pé dákun lè sọ lọ́wọ́ náà ẹjọ́ ẹ̀yìn tó rà lẹ́yìn nígbà tó náà yẹ ìrọ̀ yẹ ìjọ tó bá ti tó bá ti ìjọ tó bá ti parọ̀ sí ìgbà dákun mẹ́tò wá ká mi máa rò rírà yìí mẹ́tò wá ká mi máa rò já nǹkan rẹ̀ rẹ̀ yìí torí pé ilé ìmẹ́rí ní ìṣẹ̀rẹ̀ nílẹ̀ búṣe ọlọ́wọ́n mọ̀ nípa orúkọ ìmọ̀ àwọn jẹ́ ilé náà ni ní èdìbò àti àti èdè rírà yìí lónìí olónìí ìgbà tí mo rí sọ̀rọ̀ yìí lẹ́yìn ọjọ́ Friday láwọn kàdúwárí mi àti láti ìlẹ́ pé àdídà mú káàkiri lónìí olóyìn láyé nìyí ọ̀la àwọn olùkọ́ pẹ̀lú lórí ọ̀rọ̀ bọ́ra kan tó ní ló pọ̀ nílà ibi tí ibi tí ti wà bàjẹ́ káàkiri ẹ̀yà bọ̀jẹ́ ká bẹ̀rù ọlọ́run bá lọ́sùn láàrín àárẹ̀ tó wá fẹ́ ṣe bàjẹ́ àdẹ́rọ̀ kó máa ṣe ìwọ́n tó wá fẹ́ ṣe pẹ̀lú orúkọ ara rẹ̀ náà kí ló ní kó mú ọkọ̀ tèmi mọ́ ni ṣe pẹ̀lú orúkọ ara rẹ̀ náà kálukú lọ́bẹ̀ lórúkọ tiẹ̀ tó ń gbé káàkiri nígbà tí mi ti mo lórúkọ tí ìjẹ́kọ̀ọ́ ń kọ̀ tèmi bàjẹ́ tí wọ́n lọ́ fẹ́ bàjẹ́ níjẹ́ yìí wọ́n tẹ̀rọ mọ́ra sí kẹ́kẹ́ kan báyìí èyàn bá yẹn sọ́kọ́ báyìí fẹ́ yá ni. ẹ̀yà kùn mí ọmọ ọmọ ẹ̀dẹ́ kí abẹ́rẹ́ ọmọ ọmọ ọmọ Thank you. onímọ̀ ẹ̀sìn tí ó farabalẹ̀ dáadáa ọ̀gbọ́n àti onímọ̀ nípa ti àlàáfíà tí ó sọ̀rọ̀ ẹ̀sìn. Ìjẹ́lu mi ló máa tó dẹ̀ka àdẹ́nu pé àfẹ́dá ìkàlà fún àwọn nǹkan ọ̀hún. Àbí ọ̀rẹ́ mi sì kàkàtà yọ bóyá ẹni tí ó gbà bí òun àbẹ́ni tí ò ní. Ìtọ́jú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn wọn náà àfẹ́dá náà ló darí lórí. Ó rà ká máa fọ́ mọ́ ká máa fọ́ ìmọ̀ nípa ìwọ̀ ọ̀mọ́ àfẹ́dá náà tí ẹ bá gbọ́ àfíńdà yé ìyẹn ni wọ́n sọ́dọ̀ àwọn nǹkan yẹn ẹ yẹn ń jẹ́ kó jẹ́ àfíńdà nílé yìí ẹ máa tó pè ní àfíńdà yìí ìdílé bá máa tó pè ní àfíńdà yìí jẹ́ ẹni sọ lórí lórí ìyẹn rárá nílé ẹni àtúndà wà yìí ẹgbẹ́ tó ti pamọ́ lẹ́nu kọ̀ọ̀kan wa láti ọ̀gá ìyá wa ní ìlànà ìsìnkú àsìkò tí àwọn làásìgbò olùlọ́lọ́kùnrin ti ń járe pápá ìyẹn nípa ẹ̀sìn wa. àwọn ìlú mi ti wá jẹ tíráńtìlẹ̀ wọ́n ti dèbè rẹ̀ ìpè àìwá ẹ̀rẹ́kà tí éèrè ẹ̀rọ dání níbi lára àti ẹ̀mí yìí. Ẹgbẹ́ ìwé jẹ́ nípa tó bẹ̀rẹ̀ wá ní ìmọ̀ yóò gbà ẹ̀. Ẹni wá lẹ́nu ọ̀nà kó sọ ní ti flat. Ọ̀rọ̀ tó bá lóyún ń gbà ká tó jọ àrùn òdò ló ti wá. Ewúrẹ́ alátọ̀dọ̀ bọ́dà kan àwọn àtọ̀dọ̀ títà kan kí à ń gbé pẹ̀lẹ́ ló ti rí àwọn nǹkan ẹ̀ àwọn olójú olú yẹ kí ẹni tó bá tẹ̀lé àti àníbi tó lè jẹ ọdún ilé ẹkú máa jà lẹ́bi rẹ̀ jùlọ ọmọ yìí olójú ilé ẹkú máa jà lẹ́bi rẹ̀ òun ni ìgbòho tó yá afẹ́fẹ́ yẹn jẹ́ àjẹmẹ́ lẹ́yìn tí ní kan wà ní lówó lè pàtàkì gẹ́gẹ́ ní dókítà yìí ó jẹ́ pé àrùn ni kò lè sẹ́ni tí kò lè ṣe ó dà ní oúnjẹ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ òun náà ni àtà áṣù èmi tẹ̀ lọ sọ bá wulẹ̀ sí ọlọ́wọ́ ìlera dání tí wọ́n tó ń súnmọ́ ìlú ìdílé fún mi dàbí ẹnu orí rẹ̀ sí ẹgbẹ́ jà fún mi ẹni tí bá dé ṣẹlẹ̀ ẹni tí lẹ́ pẹ̀lú wa. bákan náà ẹgbẹ́ tí kò jẹ́ pé a mọ̀ wá fún àfáà ẹgbẹ́ mi ní mo fẹ́ fẹ́ ara ta fún mo fẹ́ jà fún àfáà wa tó ẹgbẹ́ tí láti lè wá àwọn ìjọba yìí. ọ̀nà tá a lè ṣe é wà àwọn ọ̀nà tí ṣẹlẹ̀ lórí ṣe nínú lẹ́nu jọ́ mẹ́ta yìí àwọn ọ̀sẹ̀ta tó yẹ kí ẹ kí á farabalẹ̀ sí lórí. ó yẹ kí mo sọ ìwọ ọ̀wá ìyá àwọn yẹn ní ẹ̀jẹ̀ sí ẹni táwọn tó dá àgbàlagbà àfààní ọ̀rẹ́. bàbá ìjẹ́ni pé àkúrò sí ẹni yìí ní ti lọ́wọ́ ṣe yìí. torí náà ẹ̀yẹ kí á ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ kó jẹ́ kí òdodo òun ni á fẹ́ bẹ̀rẹ̀ mọ́ kámọ́ ẹgbẹ́ àdúgbò nǹkan ní kámọ́ ẹgbẹ́ àdúgbò nǹkan ní ọmọ àyàfi òdodo ó yẹ pé nǹkan tó mọ dùn wá lẹ́yìn àyàfi lórí òdodo gbọ́dọ̀ tó ti bá ẹni sè òdodo pé kámọ́ bẹ̀rù àwọn kẹ̀yà àmà kápẹ́ tó gba nǹkan tí adájọ́ àti tí àbá táwọn ọ̀rọ̀ táwọn gbọ́rẹ̀ ẹlẹ́bàá ní lọ ní láti gbé àwọn olùkàṣe ìrúkúrádà sí àwọn olùkàṣe ìrúkúrádà ọ̀bùkátà sí àjọ̀rámù ilẹ̀ tí wọ́n fi owó lọ́gẹ̀rẹ́ ìfẹ́ sí wa kí ní agbègbè dáta kí dáhà ní máa lọ. ọlọ́run ọlọ́run sáwọn ọ̀sẹ̀ alágbèrè ẹ̀rọ àtúnú àwọn ẹ̀yà wọlé kúrò. nígbà tó tó ti tọ́ lóyún ìdílé sí sábà ti bùkátà sí. àwọn olùkẹ́ ẹ̀rọ sí náà tó ọ̀gá ìjọba lábẹ́ ìrú ọ̀gẹ́gẹ́rẹ́ yìí ó ní bàbá wò pé akóni náà ti jẹ́ àwọn àbáyé lásán yìí kí àwọn ìwà àti lọ́pàá kò ní láti fi ẹ̀mí kí wọ́n máa fi dáta sọ̀rọ̀ sí àyè lóṣù ìdára dáta tó bẹ́ẹ̀ náà lórí àdáwà àtẹ̀lẹ̀ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba